àti ìgẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa annabi muhammad sallallahu alayhi wa sallama bẹ̀lọ́ ọ̀nkọ́lọ́n kó ṣàlékún ìkẹ́ àtìgẹ̀ fún àwọn ará ilé annabi àwọn ìyàwó annabi àti àwọn sọ̀hábí annabi ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kó máa sàn bọ̀ títí tí ó fi kárí àwa náà àti gbogbo mùmìní tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bí ó ti yẹ títí di ọjọ́ ẹ̀san. ìjókòó tafsiru wa ó ń tẹ̀síwájú níbi tí a ó ti bẹ̀rẹ̀ wọn náà ni qawluhu ta'ala a'udhu billahi minash shaytanir rajim. بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون gẹ́gẹ́ bí a ti sọ Olúwa wa nínú ìbẹ̀rẹ̀ sóra yìí ó ṣe àlàyé àti àpèjúwe àwọn ìran èèyàn mẹ́ta ìran àkọ́kọ́ ọ̀nà ni àwọn mùmínì òdodo tọ́lọ́run fi ááyà mẹ́rin àkọ́kọ́ ṣàlàyé wọn ìran ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni àwọn tí wọ́n ṣe àìmoore tí wọ́n ṣe kèfèrí sí ọlọ́run ọba tí wọ́n ṣàì gbọ́rọ̀ sọlọ́run ọba tí wọ́n ṣàì gbàgbọ́ sí olúwa wa ìran ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ni àwọn mùnàfìkì àwọn almuzabzabun la ila haula wala ila haula àwọn tó sọ wípé wọ́n fi ojú àti ara jọ àwọn mùsùlùmí but pàápàá wọn wọ́n súnmọ́ kèfèrí iṣẹ́ wọn iṣẹ́ kèfèrí ni ìwà wọn ìwà kèfèrí ni wọ́n súnmọ́ kí wọ́n máa ṣiṣẹ́ fún àǹfààní àwọn tí kìí ṣe mùsùlùmí ju kí wọ́n máa ṣiṣẹ́ tọ àǹfààní àwọn mùsùlùmí lọ ọlọ́wọ́ wa ń ṣàlàyé wọn ìgbà tó lọ́wọ́ sọ ní omina nas ń bẹ nínú àwọn èèyàn rí pé lákọ̀ọ́kọ́ ọlọ́sọ yìí pé ní alif lam mim dhalika alkitabu la rayba fihi hudan lilmuttaqin ọlọ́run reach conclusion ó sì sọ lákọ̀bù ni pé ókọ àti ókì àwọn ẹni àkọ́kọ́ àwọn ni almuttaqun àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́run ọba lọ́kankan àti ní gbangba wọ́n wí lórí àwọn lórí ahọ́n wọn wọ́n sì dúró tí wọ́n fi ṣiṣẹ́ ṣe àwọn aràn àkejì àwọn náà wọ́n dá dúró gbogbo ayé mọ̀ wọ́n pa wọ́n léyìí àwọn tí wọ́n sa ìgbọràn sọ́lọ́run ọba làwọn eléyìí àmọ́ ìran ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ò fi tákúwà ròyìn wọn kò fi ímánì ròyìn wọn kò fi ìsìláàmù kò fi ròyìn wọn ọlọ́run ò sì tó fi kèfèrí páńbélé ròyìn wọn àmọ́ tábà wá ń ka àwọn ìròyìn wọn àwa náà á lè sọ ta ni wọ́n súnmọ́ àwọn tó ti lọ méjèèjì yálà mọ̀tẹ́kù ni àbí alukófáàrù wàmínà nas ń wá ń bẹ nínú àwọn èèyàn tó kù tẹ́bá ti yọ àwọn mùmìnì alimutakun tẹ̀sí wọn kèfèrí àwọn àkàwọn àmọ́tọ́ yẹ pé ní mọ́niyàkúlù amannabilahi wabiliyawmi akhir wàmáhùn bí mọ́mìnín wọ́n máa sọ lórí ahọ́n wa pé ah, amannabilah àgbà ọlọ́run bá gbọ́ a gbọ́ òjíṣẹ́ ọlọ́run ọba gbọ́ a gbà wọ́n tírà wọn gbọ́ amanna billahi wa bil yawmil akhir a sì gba ọjọ́ kẹyìn gbọ́ ọlọ́run ajẹ́kọ́ tètè yọ wáyé pé ní wa ma hum bi mu'minin ẹ sọ́ra fún wọn wọn kì í ṣe ara yín o ọlọ́run ọba ṣe náfíù ìkó wọn pọ̀ mọ́ mùmìnì ó ṣe náfíù rẹ̀ but ọlọ́run ọba ọba àlekè ọlá sáàkìtún ahọ́n kòfàr àmlà èyí tọ́lọ́run bá ní kó ṣe ìsìláàmù dáadáa nù wọn so yóò padà bọ́ sínú mùsùlùmí but èyí tó súnmọ́ ni pé ká fara mọ́ kèfèrí so ọlọ́run tètè jẹ́ pé pé ni wọn kì í ṣe mùmíní o wọn kì í ṣe mùmíní pàmò ahọ́n bí mùmíní wọn kì í ṣe mùmíní wọn kì í ṣe mùsùlùmí ó wá kù sọ́wọ́ wọn kí wọ́n má kó sínú kèfèrí tapá tẹsẹ̀ àbúrò àjọ kọjá yóò pé ní wọn kì í ṣe mùmìnì rárá kí n sì ló fà á Kùránì sọ pé ní yukhadi'una Allaha walladhina amanu wọ́n máa disguise wọ́n máa láwọn ń tan ọlọ́run ọba àti pé yukhadi'una aslu fi'lin ó ní khada'a yakhda'u kíyàn ó deceive kó disguise òun náà but níta kọ́kọ́ ọlọ́run sọ wípé ní yukhadi'un fún ilé sòláfíhùn ó wá lé harafi kan tá ń pè ní khada'a yukhadi'u tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú fún ilé nínú sọ́rfù nínú science of uh, uh, grammatical uh, etymology wọ́n wọ́n máa ń sábà lò àmì ìtumọ̀ nínú èdè lárúbá ni wípé n ti ń ṣẹlẹ̀ láàrin ẹnìkan sí ẹnìkejì àti sọ náà tá a fi má pèjúwe wípé ní kọ́ọ̀tàlà a má pèjúwe bọ́ọ̀ràbà a má pèjúwe láàbà wá nígbà wọn. so nípa wípé àwọn ẹni yìí iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́kàn wọn gbà táwọn yìí pé ní àwọn ń tan ọlọ́run ọba ó ní iṣẹ́ wọn yukhadi'una Allaha wọ́n wọ́n láwọn ń tan ọlọ́run bá lẹ́nu wọn lọ́hùn walladhina amanu wọ́n sì ń tan àwọn tí wọ́n gba ọlọ́run bá gbọ́ tí wọ́n gba òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run wá tètè dá padà sí wọn lẹ́nu wípé ní wama yakhda'un ìbá rí pé fíìlì tàkọ́kọ́ yìí ní sàtì méjèèjì wọ́n yàtọ̀ síra wọn yukhadi'u báyìí pé ní wọ́n ń pè tẹ́ǹdì fún ọlọ́run wọ́n ń pretend fún àwọn mọ̀mìnì òdodo so ló jẹ́ pé ní mùtọ́wà à ń bẹ ń bẹ̀rùn yìí ni pé ní mutual bí wà jẹ́ pé ní mutual action ni pọ̀tùpà tó lọ́wọ́ fẹ́ sọ pàápàá wọn ọlọ́run ní pé wọ́n mọ̀ yakhda'un sẹ́ni pé àwọn nìyí kò ti pọ́n ṣe fẹ́ lómìn ọlọ́run ní pé ní wọ́n mọ̀ yakhda'un illa anfusahum pọ̀ tí wọn ò tán ẹnìkan kan o ara wọn ni wọ́n ń tàn wọ́n mọ̀ yash'urun wọn ò fura wípé ní ara àwọn òun náà ni àwọn ń tàn kí sì ló fà á ọlọ́run ní fi qulubihim marab àárẹ̀ ọkàn ń bẹ fún wọn àárẹ̀ ọkàn ń dà wọ́n láàmú àárẹ̀ ọkàn ó ń dà wọ́n láàmú fazadahumullahu maraba ọlọ́run tún wá ní àṣẹ àárẹ̀ ọkàn lẹ chúùsì ẹ máa bá àárẹ̀ ọkàn yín lọ ẹ máa ń sóò ẹ bá wa ní lójú ọ̀nà inna rabbaka labil mirsad ọlọ́run ọba ọba tí tí ilé yẹn ọlọ́run èyí ó lè bọ́lọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọlọ́run ni pé fazadahumullahu marada aljaza'u min jinsi al'amal làwọn afáfẹ́ máa ń kìlọ̀ fún ayé pé kéèyàn ó sọ́ra kúrò níbi iṣẹ́ ẹ̀ṣẹ̀ torí pé ẹni tí iṣẹ́ ẹ̀ṣẹ̀ bá ti wọ̀ lẹ́wù kò ní í mà yóò ṣe bí dáadáa lòun ń ṣe ni torí pé ọkàn rẹ̀ ti kú ọkàn tí ń ṣe àárẹ̀ tó wọn ni pé eléyìí o kò lọ lásán o láyé làwọn tí ń ṣe eléyìí o but dájúdájú walahum adhabun alimun bima kanu yakdhibun ṣẹ́rí gbogbo irọ́ tí wọ́n ń pa òun gbogbo irọ́ tí wọ́n ń pa láyé wọ́n lè pa á torí pé ó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá ó ti bẹ ọlọ́run ọba rẹ̀ wípé kọlọ́run kó má pa àwọn ìjọ òun rẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn. ẹni táwọn àlùmọ́ àníbísọ̀ ọlọ́run ọ̀sálà ń ṣe lẹ́lòmíì kò tí ì tó èyí tí àwọn ìjọ míì ṣe tó ti kọjá tọ́lọ́run ti rán àwọn màláìkà sí wọn pé ká lọ sọ òkè wọn ká sọ di ilẹ̀ ká sọ ilẹ̀ di òkè but albarka àdúrà àníbísọ̀ ọlọ́run ọ̀sálàm òun náà ni àwa àlùmọ̀ ń jẹ ìwọ́n náà pé ní walahum adhabun adhimun adhabun alimun bima kanu yakdhibun ìyà ẹlẹ́ta ẹlẹ́ro ohun dúró dè wọ́n yawmal qiyama pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe tábàárí á rí i pé ní ìròyìn àwọn mọ̀náfìkì ni bàtà ń ka ìròyìn àwọn kèfèrí lánàá ẹni pa àkàntó jẹmọ́ wípé ọlọ́run sọ wípé ní khatama Allahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim ghishawatun wa lahum adhabun adhim ìyá tàn kẹfìrí nù ibi táwọn kẹfìrí náà munafiki fi qulubihim maradun fazadahumullahu marada àrí pé wọ́n ní common factor ibi tí wọ́n ti pàdé ìdínú arípasọ lẹ́ẹ̀ka yìí pé ní ọlọ́run ọba negate imani wa mahun bi mu'minin ọ̀tọ̀ silent lórí pé ní ṣé kèfèrí ni wọ́n bí kìí ṣe kèfèrí ọ̀pọ̀ eléyìí a rí pé ní wọ́n jọra wọn wọ́n jọra wọn wọ́n jọra wọn. ìyàtọ̀ tọ́ka wa nù tí wọ́n wípé ní kèfèrí pámbélé tó ń bá fẹ́ wọnú ẹ̀sìn Islam tó bá fẹ́ wọnú ẹ̀sìn Islam yóò yóò wọnú ẹ̀ pẹ̀lú la ilaha illallah muhammadun rasulullah tọ́rọ̀ wọn ò wí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wí rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ àwọn eléyìí Quran sọ fún ayé pé ní wàmínà nasi man yaqulu àwọn ń wí wọ́n ń wí kí wọ́n kàn put it into practice lókù so tí wọ́n bá padà dúró déédéé tí wọ́n dúró déédéé àwọn ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n kàn tó bá ní wọ́n sì wọnú. Islam tapa tẹsẹ̀ so táwọn nídìí ni pé ní ọdúnkọlù ọdúnkọlù fi sílímì káfàtàn so àwọn yìí wọn ò ní nídìí kí wọ́n sì máa sọ wípé la ilaha illallah muhammadun rasulullah. ìròyìn àkọ́kọ́ ni tí kúránì kọ́kọ́ sọ aláǹtọ́ à ń tẹ̀síwájú sọ wípé ní wáyé dha qila lahum. لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. ìròyìn àwọn mùnáfìkì ó ń tẹ̀síwájú lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti kìlọ̀ fún wa nípa irọ́ wọn tí wọ́n máa ń pa nípa ìṣe nìfàkù wọn tí wọ́n máa ń ṣe nípa ìmọ̀ tani tí wọ́n máa ń ṣe ọlọ́run sọ wípé ní táwọn bá tún wáyé fún wa pé látọ́pùsì ìdófin àrùn ayé èèyàn wọ̀nyí ẹ má máa balẹ̀ jẹ́ máa ẹ má balẹ̀ jẹ́ máa látọ́pùsì ìdófin àrùn bí bàdá ìsìláhìhà ẹ má balẹ̀ jẹ́ máa ẹ̀yìn èèyàn wọ̀nyí ọlọ́run ti tún ilẹ̀ ṣe qalu innama nahnu muslihun èyí tí máa wí ni pé àá sí àwọn làwọn ń balẹ̀ jẹ́ ni àbí ẹ̀yin mọ̀mìnì àwọn mọ̀nàfíkì ó máa sọ báwọn ẹ má balẹ̀ jẹ́ mọ́ o wọ́n sọ pé ní innama nahnu muslimun àwọn gangan làwọn tún lè ṣe irú àpéjọ àwọn eléyìí lónìí ẹ rí àwọn kan alẹ́mọ̀ sọ wípé ní àwọn kan ni wọ́n dé ni wọ́n ń da ìlú rú ibi táwọn jíjọ́ ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní àtàwọn àtàwọn alágbájá àtàwọn àtàwọn alágbájá tẹnìkan ò dákan mọ̀ àwọn ń gbé pésífìlì àwọn ń gbé pẹ̀lú rọrùn àwọn jọ ń jẹun àwọn jọ ń mu torí lọ́dọ̀ títí wọn wọn bá pé ẹ̀sìn kan làwọn ń sìn àwọn abẹ́yìn bá wálé dẹ́tà ni wípé ní àǹtí kùránì wí ni wípé ní lákùn dínú kún pàlíyẹ dín àwọn ọlọ́run ò ní ká bá wọn jà lóòótọ́ ọ̀tọ́lọ́ ní kó jẹ́ ká jẹ́ kó yéra wa wípé ẹ̀yin ẹlẹ́sìn tí tẹ̀yìn ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tó sì yàtọ̀ gédégédé sí bá a ṣe ń ṣe títí wa kò jọra wọn so bá ṣe máa gbénu kì í ṣe pé àáwá sọ wípé kálíbà ṣe èròbọ́ àwọn kan kálíbà yọ àwọn kan nú. No a máa wá compromise fundamental practices ẹ̀sìn títí wa ara o kò jọra wọn. Quran ní jẹ́ kó yẹ pé ní lakum dinukum ẹ bá ṣe ṣe ẹ̀wù yín ẹ̀ ṣe títí yín ọ̀tá wa náà ẹ jẹ́ ká náà ṣe títí wa. and in fact kódà òfin wa gan òfin tá a gan fọwọ́ ara wa kọ́ tó náà wí The Constitution of Federal Republic of Nigeria 1999 as amended ó fún ní ní right láti ṣe in fact section thirty eight òfin sọ wípé ní ẹnìkọ̀ọ̀kan ní ẹ̀tọ́ àti manifesti religion rẹ̀ ẹ̀dá kò tí a bá interpret manifestation kí ni ìtumọ̀ rẹ̀ ìní pé kéèyàn ó lè ṣe ìdhàr kó lè fi ẹ̀sìn rẹ̀ hàn níbi gbogbo tó bá wà lórílẹ̀‐èdè yìí sáà pé mùsùlùmí ni gbogbo tó bá yẹ pé ní ah, authentic practice ẹ̀sìn ni ṣìṣì fàpèjúwe ọkùnrin mùsùlùmí ká fi irùngbọ̀n lẹ̀ nínú ọ̀ṣọ́ ọkùnrin ni gẹ́gẹ́ bí aláwa aisha radiyallahu ta'ala anha bó ṣe wí alhamdulillahi alladhi zayyana rijala bil-luha ah, ọ̀pẹ́ ní tó jẹ́ kí irùngbọ̀n ó máa jẹ́ ẹ̀tọ́ fún àwọn ọkùnrin hadhil umma ẹ̀ṣọ́ ni oúnṣẹ́ ọlọ́run ọba ni àwọn sàábì rẹ̀ ni but kì í ṣe oúnṣẹ́ ọlọ́run nìkan àwọn tá wọ́n ní ìwọ là ń ka ìtàn Musa àti Haruna Harun sọ fún pé látà àkọ́bẹ̀bẹ̀lẹ̀ yàtì takùn jùrùgbọ̀n mi lẹ̀ àbí àti Musa tó gbà mú nípa ah, àdákùn fún ọgbà mi lẹ̀ tòótọ́ tó máa sí pé ní àtàwọn ànábẹ́ náà tó ti kọjá lọ àtúnṣe ọlọ́run sallallahu alaihi wasallam àtàwọn ọmọlẹ́yìn wọn nínú zina ọkùnrin onírùgbọ̀n wà so àjẹpẹ́ kí mùsùlùmí ó ní ẹ̀tọ́ àti ìfilẹ̀ níbi gbogbo táwọn ilé wà síbi lára manifestation lọ́wà àsọ ní ijó ní wípé inú nǹkan tí a máa fi ń dá ìlú mùsùlùmí mọ̀ àbí àwùjọ mùsùlùmí méjì náà ni mọ́sálásí torí pápẹ́rún á sì kọ́ ọmọ then àtàwọn obìnrin obìnrin mùsùlùmí mùsùlùmí mùsùlùmá lóbìnrin yóò lo ìjáàbù rẹ̀ ni ní gbogbo ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan ló ní ọ̀nà bá ṣe ń ràn àwọn àgbàlagbà lọ́dọ̀ wa ń jọ òun ó ran wọ́n wàá mú lẹ́yìn tá a bá ti mú ìró bùbá abẹ́ oríṣiríṣi aṣọ tá ń wọ̀ wọ́n wàá mú ìbòrí ìbòrí wọn wàá fi wọ́n fi bo orí wọn àti ọrùn wọn náà fi ń pè ní ìbòrí orúkọ àkọ́kọ́ táwọn àgbàlagbà máa ń jọ ní ìbòrí nígbà tó wá di pé ní àwọn àkàndé tí wọ́n ń yòrò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ló di ìbọrùn wọ́n yìí pé ní ìbọrùn ìbòrí ni sùn ó dà á láti orí yóò sì kan ilẹ̀lẹ̀ ẹsẹ̀ wọn ìbòrí nu òun náà khimaru ni hijabu ni torí pé ó ń sáàfù pọ́pọ́sì èyí tí hijabu táwọn sisters ń wọ̀ lónìí so ibi tọ́lọ́ ní ká tún develop dé ni wípé ní ẹ̀rí pé tòní àpáàtì fún wípé ó ó kọ́va ara dáadáa kò tún ní máa dààmú àwọn tá à ń wọ̀ ìṣẹ̀ṣẹ̀ máa tó ń lọ ní gbogbo ẹ̀gbẹ́ ẹ̀mí ẹ̀wá tó bá ti ń rí bọ́ ẹ̀wá tó bá ti ń rí bọ́ ká máa dá padà ká máa dá padà yìí ò sí ń bẹ̀ mọ́ so wọ́n ti wọ̀ alhamdulillah so ó tún wáá bu àṣírí kò sì kò kọ́ sí wàhálà tó tà kọ́kọ́ àti tà kọ́kọ́ àti tòní nínú ẹwà àti nínú beauty Islam ní méjèèjì wà tó ká wá ní kókó ọ̀nà táwọn kan ó gbà àti pé àwa náà sọ pé àwọn tá ń rìn hòhò tí wọn kàn ń rìn hòhò ẹ̀sìn títí wọn ó fara mọ́ kọ́lá lómi nílé ìjọsìn wọn gan-an àti olùṣọ́ àtàgùtàn so bákan náà ni àwọn méjèèjì ẹ̀sìn tí wọ́n fara mọ́ táwọn ìfọ̀n ni pé lákùn dín nùkùn ẹ̀mú kódà ilé kódà bẹ́ẹ̀ bá lè lọ láyè wọn kankan kó kà jẹ́ pé pátá àti brazil fáwọ́bìnrin fàpèjúwe tó bá jẹ́ pé ní nǹkan tí ilé ìjọsìn yẹn faramánu tí wọ́n bá ti dá yín padà lẹ́nu ọ̀nà ẹnìkan kan ni ẹ má ṣe ẹ̀yin náà ń ẹ̀ ń enjoy right báyìí náà lábẹ́ òfin ẹ̀yin náà manifest ni yìí ní tí ń bá ń bẹ lákọọ́lẹ̀ lọ́dọ̀ yìí pọ̀ tí ò bá sí ajẹ́pẹ̀fẹ́ nùnù yìí ò sì á kan àwa ṣe àpé ní gbàtí kálukú bá ń wọnú mọ́sálásí rẹ̀ àbí ilé ìjọsìn rẹ̀ àwọn alámòójútó àwọn ni ò ní pé ah, bọ́sẹ̀ wáyé ó tako ẹ̀sìn títí ó tako àkọọ́lẹ̀ títí wa kì í ṣe pé mùsùlùmí náà lọ dúró ní ilé ìjọsìn ẹnìkọ̀ọ̀kan àwọn ni wọ́n lọ dúró ń bẹ̀ àwa náà sì ní eh, obìnrin mùsùlùmí ò tẹ̀ ní lọ kó wá ní wípé láì lo ìbòrí láì lo ìjáàbù kò ní ṣẹlẹ̀ but uh, ní yunifásitì lọ́dọ̀ wa kí tó pọ̀ ní uh, Nasarawa University àwọn kan nígbà wọn uh, I was the chairman dawa committee of Muslim Ummah of the university àwọn kan wá wá wá sọ́fíìsì mi níjọ́ wọn so wọ́n ń gbé student village ìlú tó súnmọ́ yunifásitì ọmọbìnrin obìnrin ni so àwọn bá ṣe máa ń gbé nù hòtẹ́ẹ̀lì off campus wọn náà wọn ń jiyàn obìnrin gan ló kàn wá bá wọn jọ ń jiyàn àwọn àtàwọn ẹgbẹ́ rẹ̀ náà tán jẹ́ christian so àwọn colleagues wọn náà tán jẹ́ muslim nínú ilé wọn jọ ń sàn jiyàn tán wá ní pé pé nǹkan tó ń tiẹ̀ ìwà ọmọ christian ló ń sọ báyìí pé ètò máa ń fún un ní headache ni wípé wọ́n máa ń rí àwọn colleagues òun tán jẹ́ obìnrin mùsùlùmí pé wọ́n máa ń di hijab wọn sínú báàgì wọn tó bá ti dàsìkò oorun tó máa ń lọ mọ́sálásí wọ́n wọ hijab so wọ́n lè tún wá dé ká tún sí o ká tún ti bọ́nu báàgì wọn padà then pàápàá jùlọ níjọ́ jímọ̀ so dírẹ́sì wọn máa ń yàtọ̀ wọ́n lóun sáwá pé but lọ́dọ̀ àwọn ń tà wọn kò sí nǹkan kan pé táwọn ń ṣe so ẹ máa wo ìdáyà ọlọ́run ọba wá ní nǹkan tó tọ́ tọ́ọ̀kì máa ń dìrun ni pé a jẹ́ pé there is a spiritual power kan to influence because ẹnìkan kan ò sọ fún wa pé ẹ máa ṣe é kátẹ̀ nípa àwọn òbí wọn sọ fún wa nílé pé bẹ́ẹ̀ bá ṣàìborí ọ̀ràn kò sọ́bì nínú wọn kíláàsì òbí wọn ò sí kíláàsì lẹ́kítọ́rà kankan ò sí sọ fún wa wípé ẹ ṣe lẹ́yìn so àwọn eléyìí sì ní ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an wọ́n participate nínú activities MSSN àwọn ọmọbìnrin yìí ń sọ bẹ́ẹ̀ so òun sábà máa ń wọ́ndà wípé a jẹ́ pé ẹ̀sìn yìí ó ní spiritual influence kan lára àwọn tí wọ́n ń sìn because àwọn táwọn tó máa ń sọ yìí táwọn bá ń ordinarily kọ̀ọ̀kan yàtọ̀ ọ̀tá máa lọ mọ́sálásí wọ́n dírẹ́sì bó ṣe yẹ kí wọ́n dírẹ́sì properly so but àwọn ń àti ta àti inú ilé bákan ni kò sí yàtọ̀ so sáàdì jọ́kè lẹ́yìn ìgbà wọn àwọn kan wá àwọn colleagues wọn tán jẹ́ mùsùlùmí lọ́kùnrin àtobìnrin wọn àwọn abàmì lọ́fíìsì pé báyìí báyìí báyìí báyìí ni student kan wí pé so do báwọn ṣe bó ṣe yí àwọn náà àwọn ti wí but àwọn ń wíṣì pé káwọn tiẹ̀ káwọn jọ wá kí mi so mo sì ní pé kò sí láì fínbẹ̀ táwọn yé tí wọ́n bá jọ wá kí mi kí àwọn so wọ́n sì wá wọ́n sì bíi pé but pé ǹjẹ́ have you ever read anything about Islam so ó ní no pé but òun kà sáà ń pé òun kà sáà ń ó kà máa ń bother mind ní dáhùn máa ń think e much and kókè ìwé kan bẹ tẹnìkan kọ àwọn mm, uh, Muslim American Muslims why I why I become. Muslim àbí so ìwé òun eh, but we ẹ̀ less than 100 pages ni about 50 to 60 pages so eh, ẹnìkọ̀ọ̀kan ń sọ experience here before and after Islam so we sáà from lady n but money ní mi ò bùn ọ́ o mo kàn yá ọkọ lọ kà á wọ́n sì dá nǹkan yẹn padà wọ́n sì lọ kà á ẹ̀dá ìgbà tí wọ́n tó fẹ́ dá ìwé yẹn padà ó ti wá photocopy rẹ̀ complete book ó ti photocopy rẹ̀ ó wá mú wá a ní pé ok ìwé tí mo yá òun ni a ní pé sọ ọ wá nídìí àwọn onípò ìdá ti photocopy rẹ̀ ó wá yọ ìdí nǹkan tó ń ṣe photocopy because òun ẹ̀ ń jọ gan a ní pé ok that's that's good ọṣẹ a ní pé ok èyí tó ṣe photocopy mu sí exchange rẹ̀ kí mi ò fún ọ lórí jíjìn kan fún mi ní photocopy àwọn onípò i wish pé tó ń bá lè rí opportunity pé inú òun ó dùn a ní pé ok àti photocopy àti original máa lọ because ó likely kọ tún rẹ́lòmíì tó fẹ́ fún ṣùgbọ́n ti sọ́kọ photocopy yìí yóò wà easier àti reproduce than original book lọ so mo sá lọ ṣọmọ ìdáyà ọlọ́run ọba sọ àwọn pọ̀lìsì táwa wá ní pé a ah, pé ẹ̀bá ti nínú so láì kíra àfi dín kọ́lù tàbáyé náà rọ́ṣọ́ mi lọ́gbà yìí kì í ṣe èyí kì í ṣe mi ni mo tọ́ọ̀ṣì lẹ́ la la introduce mi tó ń sọ òun náà ló ṣe fúnra rẹ̀ tó wáyé pọ́lọ́ ń bá wíṣì rẹ̀ pé kó di mùsùlùmí yóò dà bí ó sì bọ́lọ̀ bá sì wíṣì rẹ̀ kò kò dín kankan kò ní mí la kò sì lẹ́yìn náà la kò ní èmi la kò sì ní ẹ̀yìn náà la so ní ìtàwọn kéèsì nù a máa bẹ lọ inú ó sì máa dùn táwọn yẹn bá ń jọyìn wa but a lè fọ́ọ̀sì èèyàn tó bá tọkàn rẹ̀ wá ọlọ́run bá ní pé yóò padà mọ̀nà finally bẹ́ẹ̀ ń ṣe gbóhùn náà ní padà wá gba pé ah òun ti rẹ́dì ẹ̀hẹ́n bá ti nígbà gan-an sì ní àtún ní rọ́ọ̀ṣì àtún bí cause experience téèyàn ti rí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó pọ̀ ó pọ̀ ìgbà tí wọ́n fi wà níbẹ̀ bẹ́ẹ̀ bá lọ́hùn di mùsùlùmí pé tọ̀yọ̀ welcome o Islam àti àti property àmì kékeré pé mo ti di mùsùlùmí Islam yìí sọ̀gùn owó tí wọ́n fi fún ọ pé Islam kì í ṣe oògùn owó o ẹ̀sìn ní Islam so ìyẹn wọn a máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ lómi náà ṣe ń ṣiṣẹ́ ọlọ́run ni mo máa ń pín àrísìkì àwọn nígbà tí mo ti di mùsùlùmí yìí àwọn gbọ́dọ̀ di bílíọ̀nì àwọn náà tó bá wà àwùjọ wa wọ́n rí i pé àwọn tá ń gba báárà yìí wọn mùsùlùmí ni àwọn tá ń gbẹ́ kànga yìí wọn mùsùlùmí ni èyí tó ń ṣe wá àwọn tó pọ̀ wọn mùsùlùmí ni so tí wàá pé ní intention wípé you want to become something àbáfẹ́ accumulate wealth kan yìí òun kò sí o kò sáyé rẹ o so ẹlòmíràn ni pé à pé no no no yìí nǹkan so nǹkan ó tọ́ka wá ni ṣẹ́rú ẹni bẹ́ẹ̀ yóò dúró bọ̀tí pé à pé mashallah àti rí brothers àti rí sisters tó ń ṣe wá tó ń ṣe àyìn kí ànáǹsì mọ́ṣáláṣí ẹ̀ muslim community ká ká ká request nínú pọ́ọ̀sì wa ká fún wọn ká fi empower wọn mi ò ní kò dá o but when I was there so àìṣe kì í ṣe pé eight but kéèyàn ó fi mọ ta ni ó fẹ́ ṣe fi sẹ̀bílì là nítorí tọ́lọ́run ọba kò tẹ́ bá ti lè welcome ẹ̀ pẹ̀lú pé ẹ fún níyì kan ọmọ èdè ènìyàn ọ̀mọ́rùn ni wá gírídì yìí gírídẹ̀sì wà lára anybody ìmánì àti mùrúà ọmọlúàbí òun ló ń suppress ẹ̀ bá àti wá gbọ́ èmi náà káwọn pé ní ustaz lágbájá ni wọ́n ń ṣe léyìí so èyí wà kó ń bẹ́ àti wá gbọ́ káwọn ní broda lágbájá ní ń ṣe léyìí yóò kó ń bẹ́ẹ̀ àti wàgbọ́ ká ní pé àmì rù àbí àmì rọ́ ní ṣe léyìí so yóò sì wọ́pọ̀ ńbẹ̀ àti wàgbọ́ ká sọ wípé ní ìmáàmù àbí àfà lágbájá but gbogbo ẹni tí ò bá ti sí ọmọlúwàbí àtẹ̀sìn mọ́ so kò sí nǹkan kan tí ò ní lè ṣe mọ́ láburú so gbogbo ibi tí wọ́n bá ti wá pọ̀ sí irú àwùjọ bẹ́ẹ̀ sábà tòrò òun ló fà tó ń ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run tààrà rẹ̀ آه إذا لم تستحي فاصنع ما شئت bí ìtìjú bá ti tó bá ti kú lára ọmọ èdè nìyẹn kò sí nǹkan kan tí ò ní lè ṣe so àwa mùmíní àwa mùsùlùmí òdodo ó ní ìdí kákíyèsí ara àwọn tá à ń bá gbé ẹlẹ́sìn mi àtàwùjọ wa ó ti bàjẹ́ tayọ ààlà nínú ẹ̀sìn tiwa sì ní ìtìjú ó pàtàkì pàápàá jùlọ fún àwọn obìnrin wa so ìtìjú òun gangan ni but òun gangan náà ń pè lóbìnrin mùsùlùmí àbí gbogbo obìnrin náà kọ́ra jẹ́ kó má jẹ́ mùsùlùmí kó jẹ́ ẹlẹ́sìn míì náà ìtìjú ni ìtìjú òun ni ló yẹ kí ká mọ obìnrin mà ló fà á ńgbà tí ọlọ́run fi ń ròyìn bìntáyé ànábì ọlọ́run ọba ṣùháìbù ànábì ọlọ́run ṣọ́ tán lọ pami tí ànábì Musa tó assist wọn àti kan dé tó fẹ́ tó wá fẹ́ jíṣẹ́ bàbá rẹ̀ fún kí ni Kùránì fi ròyìn rẹ̀ wakanat tamshi ala istihya ìrìn ẹsẹ̀ ẹsẹ̀ fẹ́ lè máa kọ́lẹ̀ níbi tójú ń tì í dé so ìyàwó ànábì Ibrahim alayhi salatu wa salam kí ni Kùránì fi ròyìn rẹ̀ àkànnà ti fi sọ̀rọ̀ àti nípa sọ́kàtíwájú àá ó ra lẹ̀ mọ́bì kan ni ṣùgbọ́n tó wá gbọ́tà àmàlẹ́kà àwọn àmàlẹ́kà mm, wọn ń fún anábì Ibrahim ní ìró ìdùnnú pé yóò bí wọn pé àá àálídù wà ní àjúzù wàhádà báálí ṣèyàkà so gbogbo tọ́lọ́wọ́n ti ròyìn àwọn obìnrin náà al ìtìjú lọ́wọ́n fi ròyìn wọn bẹ́ẹ̀ náà sì ni nínú àṣà tó dáa nínú àṣà ọmọlúwàbí tó dáa ìtìjú ni kúrò nílẹ̀ yorùbá nílẹ̀ yorùbá alhamdulillah so ẹnu ọ̀tọ́lọ̀ ní kí káà náà bá yín wọ́n pé ní ah, obìnrin nílẹ̀ yorùbá ó ìtìjú ni gbogbo tí ń jẹ́ ilẹ̀ yorùbá báyẹn pé ní tẹ bá lọ wo bá ṣe máa ń kọ́lé ilẹ̀ yorùbá ń jọ̀hún kó tó di wípé ilé kọmáṣíà lédè kọjú sí mi ń kọjú sí ọ kódà àwọn tí èsè mùsùlùmí àwọn tí èkìṣe mùsùlùmí a rí pé ilé wọn máa ń segregate ilé àwọn obìnrin yàtọ̀ sílé àwọn ọkùnrin so tábà tẹ ìgbélẹ̀ Yorùbá dáadáa but at least níjọ́ àná tí wọ́n máa ń kọ ìtàn Yorùbá kalẹ̀ ní àbá lè kà then gbogbo àwọn eh, eré Yorùbá jọ̀ǹjọ̀ǹ tá máa ń ṣe àwọn fi ń wọ́n fi ń demonstrate wọ́n fi ń ṣàlàyé àṣà dáadáa àti ìṣe yorùbá ni tí wọ́n bá ń wò gbogbo àwọn ògbójú ọdẹ nígboro mọ́lẹ̀ gbogbo àwọn eh, jimalu olówó ayé oríṣiríṣi oríṣiríṣi so àwọn ń gbà wọn tí wọ́n bá ń wo àwọn ilé wọn ẹ máa rí i pé ní ilé obìnrin wà lọ́tọ̀ ilé àwọn ọkùnrin wà lọ́tọ̀ so and ilé ẹ̀sìn rí pé léyìn ó bá ìsìlámù wọn ẹ jẹ́ ká kíyèsí aṣọ wíwọ̀ ńlẹ̀ yorùbá àrípọ̀ máa ń wọ ti dànsíkí ìdánilógún àbí èwo tún ni sáyẹn no ẹ̀sìkí ìṣẹ́gbẹ́ náà dànsíkí so ìṣẹ́bí sanya àyẹ̀rán aṣọ nìyí o but dídá rẹ̀ bá sì máa ń dáa kẹ̀m̀bẹ̀ ẹ̀rì pé kẹ̀m̀bẹ̀ ọkùnrin yóò fẹ́ fàbfàb yóò fẹ́ bó ní máa ń dé ní sùsáàkì ni kí yóò lọ àtàbà ń wo aláwìyé ok professor dọ̀pámù náà ṣèwé kàtàwó làlú so history ìtàn àti kíníkan ilẹ̀ yorùbá so tẹ́ bá lọ gba àwọn eléyìí hùn ẹ rí i pé aṣọ ọkùnrin aṣọ ọkùnrin aṣọ sunni ni ṣòkòtò wọn bọ́n bá wọ agbádá gan ṣòkòtò yẹn balẹ̀ àwọn obìnrin obìnrin yóò bọ́ ró ìró tí ó balẹ̀ wọ́n wọ bùbá lé ìró wọ́n tún wá ró ìpèlé ìpèlé òun yóò wà ní yóò kọ́va ìró àbùbá àti ìró interpretation tẹ́mi fún un ni wípé wọ́n ń lo ìpele òun láti láti táìtì bùbá àti ìró àbí láti kọ́va àyíbá àmà tí ìròǹbá tẹ̀ fẹ́ ṣe at least ìpele yóò kọ́va rẹ̀ then ìpele náà ni sí ìpele ni tá máa ń ró lókè wọ́n tún wá fi ìka kọ́ ìjìká wọ́n wá wégélì ṣé orílẹ̀-èdè yìí are serious Nigeria táwọn ìpínlẹ̀ ní ọ̀rọ̀ àpá ní ministry for art and culture àbí ìgbà míì tábà làwọn ń ṣe nǹkan kan lórí tẹlifíṣàn pé pàápàá jùlọ tó bá jẹ́ pé àwọn obìnrin ẹ máa wo obìnrin o ètò lẹ́pẹ́ ní òun ṣiṣẹ́ ó lè jẹ́ ìgbà tí ó ti àsìkò kan ti wájẹ́ pé ní mínísítà kan tó jẹ́ mínísítà for culture and kìnìkan obìnrin ni so obìnrin tó jẹ́ minister for culture and gbogbo tó wúlè jẹ́ tó wá fi wá sórí tẹ̀bíyàn tó wà sọ̀rọ̀ tó wà ròyìn àti ó sọ̀rọ̀ gbogbo àyà rẹ̀ bó ti tóbi tó ẹ̀wù tí ó wọ̀ ẹ̀wù kan tí ò ní kọ́fà rẹ̀ ni so ẹ wá wò pé ah, so ẹ̀wù tó lè yí wọ̀ yìí nísìn nínú ìran nàìjíríà ẹ̀wù ta ni kì í ṣe ti yorùbá kì í ṣe ta bá ti àwọn ibo gan kì í ṣe ti tiwọn tv kì í ṣe ti tiwọn àwọn tó ní ìgbéra ibi bí òye gálà gbogbo wọn kìí ṣe kaba àwọn kan rádaràdà táyé táyé ń kọ́ alátọ̀kì òkun fún mi sẹ́yìn máa bẹ̀rẹ̀ pé ah, irú kọ́tù wẹ̀lẹ̀ ilé wa lẹ̀ ń promote dẹ̀ irú kọ́tù wẹ̀lẹ̀ ń promote kò sínú àṣà ilẹ̀ ọmọ nàìjíríà kankan hasba ilmi ní nǹkan tá a kà tá a rí inú ìwé tó yẹ pé ní àwọn obìnrin wọn ń wọ bọ́ńfò kò sí tápé ẹnì káfẹ́ kan padà sí ìpìlẹ̀ gan ó pè wá ju àṣà aláṣà táwọn èèyàn ń kọ́ lọ àṣà aláṣà tí ó sì kọlífà yìí kọlífà ọmọ nàìjíríà kó do ọmọ ìbò wọn nítorí ẹ̀ pé ní ọmọ bìrìtìkó láíláí so káfẹ́ kan remain lórí àṣà wa tó bí tó tó dáa so gbogbo àwọn eléyìí pátápátá tẹ bá sọ fún wa pé ní conclusion pé ní gbogbo àwọn àṣà tó dáhùn ti Yorùbá ni ìwọsọ ọkùnrin ìwọsọ obìnrin ti Haúsá mashallah tabarakallah ti Igbo ẹ padà because bẹ́ẹ̀ ṣe change rẹ̀ ń fasadu ni corruption ni látọ́sídú fil arobi ẹ má balẹ̀ jẹ́ má ẹ stop ẹ ẹ dá dúró ẹ dá dúró káwa náà ká máa gbé àṣà wa lárugẹ òyìnbó ò ní gbàtà Yorùbá lárugẹ wọn ò sì ní gbé tàwùsá lárugẹ wọn ò sì nígbẹ́ tí yíbo lágògẹ ewu làbùrọ̀ máa wá sojú kòkòrò lọ síbi nǹkan ní nǹkan àwọn tàbá yóò fún wọn kí ni ó wí qalu innama nahnu muslimun nípa àwọn gangan lọ làjú àwọn gangan làwọn làjú so wọn ò rí ọ̀làjú nínú àṣà bàbá wọn bàbá bàbá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àṣàkáṣà aládùnàdàn náà kà kún ọ̀làjú so nínú ìròyìn mùnáfìkì òun náà ní pé. Dangote kalẹ̀ fún wa nílé ìwé, ní ọjà, ní gbogbo ọ̀nà so ká kíyèsí kọ́lọ́run kó ṣàánú wa. Ọlọ́run sọ fún wa wípé ní alā innahum humul mufsidūna walākin lā yash'urūn. Àwọn tí wọ́n ń pera wọn ní ọlọ́làjú un, àwọn gangan gangan àwọn ni òbílẹ̀ jẹ́, ẹ kíyèsí ẹ kíyèsí wọn ẹ kíyèsí wọn so nínú rẹ̀ tó tún common jù tá a pe àkíyèsí àwa mùsùlùmí sí tó jẹ́ pé ní ìwà nífàkì ni ìyẹn ń fẹnu wípé mùsùlùmí lòun ó ti ń ṣiṣẹ́ tẹ̀ ṣiṣẹ́ mùsùlùmí ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn èèyàn kà fún ọ̀làjú pàápàá jùlọ àwọn tí wọ́n máa ń rò pé kàwé òun ká máa fọwọ́ sí í jẹun ká máa fọwọ́ sí í mu mi ó ti wá di bárakú so ó ti wá dà gẹ́gẹ́ bíi àṣà lẹ́yìn bá wà ní mítìnì àbẹ́yìn ṣe pàdé kan ní níbi iṣẹ́ tẹ́ bá ń fi ọwọ́ ọ̀tún jẹun ẹlòmíì ò tẹ̀tọ́ fún mi pé ní à pé but after all mi wà university lecturer náà pé lecturer ní bó ẹ ń fọwọ́ ọ̀tún jẹun so wọ́n kà á kún wípé tahalufo is character of a non-socialized person kẹ́ tí ò lajú òun ni máa ń fọwọ́ ọ̀tún jẹun máa ń fọwọ́ òsì jẹun so wọ́n ti á àwọn ni ọwọ́ òsì but Islam ti wá kọ̀ndẹ́mù ẹ̀ o mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ òsì mumi mùsùlùmí ò gbọ́dọ̀ fọwọ́ òsì jẹun bó ti wó lè rí èèwọ̀ ni ó ń ṣe ọlọ́run ọba yìí kọ́nà tọ́lá rẹ̀ kó máa bá a arákùnrin kan wá banjọ́ kan wá ń fi ọwọ́ òsì jẹun ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àṣà sọ fún mi pé ní kó chéǹjì oúnjẹ rẹ̀ ti ń jẹ sọ́wọ́ ọ̀tún onílà àṣàfẹ́ ẹ̀ pé òun ò lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn tòun náà ṣe máa wí pé no no no no no no it's uncivilized now. ẹni tó ń sọ fáwọn sọ̀rọ̀ sọ́nà pé láàṣẹ tẹ̀yìn faqala lahu nabiyyu sallallahu alaihi wasallam wa lan tastati' ọ̀ sì ní lè ṣe fashullat yaduhu ọwọ́ ẹ̀ sì paralyze ó rọ àti yóò wà lè ṣe nísìn So, ẹ̀dá kan àwọn mùsùlùmí ká kíyèsára ẹ jẹ́ ká máa pa ní rẹ́kọ̀dù a ní rẹ́kọ̀dù a gbọ́dọ̀ máa behave like ẹni tí ò ní àkọọ́lẹ̀ a gbọ́dọ̀ máa behave like ẹni tí ò mọ nǹkan tí ń ṣe ó yẹ ká mọ nǹkan tá à ń ṣe gbogbo ń tá a ṣe pátápátá pátápátá kò sí nǹkan tó yẹ ká máa béèrè nípa rẹ̀ ń bẹ so tá a bá jẹun àní sọ̀rọ̀ sálà ń kọ́ alẹ́ kọ́ samila yagulam samila ìrẹ́ ọmọdékùnrin tó bá fẹ́ jẹun sọ pé bismillah kí lẹ́ ṣe kí lẹ́ ṣe sámìlá sọ pé bísmìlá wàkúl bíyẹ̀mínìk tẹ́ẹ̀bá jẹ ọwọ́ lẹ́fi jẹun ọwọ́ ọ̀tún àsántùn wàkúl bíyẹ̀mínìk ẹ̀fọwọ́ ọ̀tún yín jẹun wàkúl mímá yẹ̀lík ṣe rí yìí tó ní àsíyín oúnjẹ oníkẹ́ máa jẹun kẹ́tí máa jẹ tòtí bá ń jẹun èyí máa mọ́wọ́ káàkiri inú abọ́ ó bù níbí ó tún bù níbí ó tún bù níbí ó tún bù níbí no ó wrong ó ṣe kí ni sọ̀rọ̀ àmà bù ú ṣé bá má ṣe máa ń jẹ ọkà àmàlà bó lẹ́yìn ṣe máa ń jẹ bó lọ́ọ́ ṣe bù ú no eléyìí mà bọ́ ṣe ń bù ẹ́ àìbò kí n rí búbọ́ ṣe ní ìwọ ìwọ bú ẹ̀hìn sáré ti wọ́n ní pé a ah, mo rẹ́ ọkà mọ́ra má sì máa ń bu ọkà nù kì í ṣe pé a máa fọwọ́ bu báyìí tí wọ́n bá ti ń fọwọ́ bá yóò padà máa yóò máa rẹ́ lómìn ìlà wọ́n tó bá ti ń rẹ́ fínkín àbí so yóò moderate tó bá tiẹ̀ lè jẹ́ tán ẹni tó bá dé lẹ́yìn rẹ̀ so yóò kò ní kò ní kò ní su àbí so bá ti máa ń jẹun bó la ti máa ń jẹun kílá àkọ́kọ́ wí lẹ́yìn rẹ̀ ń kọ́ àpọ̀wọ́ ọ̀tún jẹun tábà ń jẹun kílá máa ṣe èyí tó wà ní tó wà níwájú wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wa la máa jẹ àfi tó wáyé pé ní ìran oúnjẹ tó wà níwájú wa bá wá pọ̀ tó ju ẹyọ kan lọ tó ju ẹyọ kan lọ ẹ̀hẹ́n kò sí láì fi eléyìí tábà mú ń bi eléyìí àpéràn kan nù so táìpù míì tó wà lápá ọ̀tún ká mú un táìpù mi tó wà níwájú kámù yóò wò sí láì fi ń bẹ̀ òtọ́ pé ní just eh, táìpù kan náà ni ìdámọ̀ bẹ lọ́dọ̀ èèyàn òní la máa ń lò so ẹ̀kọ́ tí Islam ń kọ́ wa nù tó bá ti wá mọ̀ ìyàlá láti kékeré gbogbo tó wá wọlé dà pẹ̀lú ògbọ́lọ́ yóò máa yóò máa bá a lọ ni so ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n tí wọ́n láwọn ń lajú àlà lónìí cause eh, background wọn láti pilẹ̀ so ó wọ bóyá by chance náà fi ń jórúkọ mùsùlùmí so ọ̀tọ̀ ọlọ́run sàwọn lẹ́sàn-án rẹ̀ advice wọn wípé ní mùsùlùmí o mùsùlùmí ọmọlẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam kì í fi ọwọ́ òsì jẹun kì í sì fi ọwọ́ òsì mu rẹ̀ pé àtomi àti kóòkì àti fáńtà àti kí ni àti mirinda àti kí ni àti pepsi àti kí ni àti seven up àti kí tó ni three bigi apple àti bigi cola mashallah gbogbo gbogbo ntẹ́ yóò bá jẹun tí mùsùlùmí bá mọ̀ kí ni ọwọ́ ni ọwọ́ ọ̀tún pàtẹ́yìn bá wá rá àwọn àwọn tíṣà àwọn eskis àwọn ọ́nkù tán fọwọ́ tán fọwọ́ sí jẹun sẹ́yìn náà fọwọ́ sí jẹun bẹ́ẹ̀ ah hmm? ọ ní correct wọn náà pé student ni pupil ni wọ ọ ní correct wọn lọ ti gbọ́ ọ ní correct wọn but ìwọ ń tiẹ̀ ìwọ ń tiẹ̀ ọmọ wípé ní kò dáa tàbí wá ní wípé why can't you eat uh, by your left hand ńkọ́ tàbí kíkí ní tọ́ fọwọ́ sí jẹ ńkọ́ ẹ́n tàbí ní pé no wípé ní my religion condemns it in totality pé kò dáa pé kìí ṣèwọ̀ ọ̀làjú kìí ṣèwọ̀ kíni kìí ṣèwọ̀ ọ̀làjú islamic perspective wánu ẹ jẹ́ ká wá sí inú àṣà yorùbá gangan Ah, tí ẹ̀ máa ń fọwọ́ sí jẹ níwájú àwọn òbí àwọn bàbá àti màmá rẹ̀ hmm? kí náà máa ń ṣe wọ́n ṣe kí ni wọ́n gbà yín lọ́wọ́ pé àbọ̀wọ́ sí pàǹdọ̀pàǹdọ̀ torí pé kí ló fà á torí pé Yorùbá gidi tí ò tí tí ò tí ò tí yòrò tí ò tí kó virus tí ò tí ì karùn nínú àṣà yorùbá yorùbá yìí fọwọ́ sí jẹun yorùbá sí mu ìfọwọ́ sí mu nǹkan kí la máa fọwọ́ sí ṣe a máa fi ń tán bá kí la ẹ eh, wí ń tán wí ń wọ́n náà ni ìwọ ìwọ rí ẹ pé gbogbo ntí ntí yẹn bá ń kórira la máa fọwọ́ sí ṣe tó fẹ́ nulẹ̀ nísìnyí ọwọ́ òlọ́fin tá a fẹ́ that's the teaching of Islam ẹ Islam will correspond totally pẹ̀lú pẹ̀lú sound and valid culture àṣà tí ò bá ti wà polluted kò ní Islam I mean Islam ó by Islam mu àṣà tó bá ti wà polluted nìkan ni ò dáa so idan وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مسلمون المصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون so àwọn tábà ti ń fọwọ́ sí jẹun tán fọwọ́ sí mọ́mí àpá àwọn èèyàn àwọn oníbàjẹ́ nù àwọn oníbàjẹ́ òun náà nù láyé ìgbà kan tí wáyé ń bẹ war against indiscipline láyé buhari ìdí àgbọn regime nineteen eighty three eighty four kọ́lọ́n san wọn lẹ́sàn-án rẹ̀ so lára nǹkan tó wá wá láti restore náà ni wípé ní discipline kí ni kálukú sì wà adhere to ẹ̀sìn rẹ̀ àti àṣà rẹ̀ so nípa báyìí àlà iná gbogbo àwọn tábà ń rí tábà ń ṣe tí ò dáhùn àwọn náà ń balẹ̀ jẹ́ o so èèyàn sì ní tẹ̀lé wọn èèyàn ní kọ́pì wọn èèyàn sì ní ẹmúléètì wọn èèyàn ó ṣe nǹkan tí ẹ̀sìn èèyàn tó ṣe kí ni tó kọ wà. síwájú ọlọ́run tó ní pé wa idha qila lahum aminu kama amana an-nasu qalu anu'minu kama amana as-sufaha ala innahum humu ولكن لا ولكن لا يعلمون tó bá tún sọ fún wa wípé ní ẹ̀yin wọ̀nyí ẹ̀yin náà ẹ adjust tó bá sọ fún àwọn táwọn fọwọ́ sí jẹun táwọn fọwọ́ sí mumi nísìnyí pé ẹ má ṣe bẹ́ẹ̀ mà ṣe bẹ́ẹ̀ rá àwọn kan táwọn náà ní láàárín tí wọ́n ní ẹ̀kọ́ táwọn ń fọwọ́ ọ̀tún jẹun táwọn ń fọwọ́ sí táwọn fọwọ́ ọ̀tún jẹun táwọn fọwọ́ ọ̀tún mumi ẹ̀yin náà ẹ copy wọn kí ni wọ́n wí ṣé káwọn náà ká máa wá fọwọ́ ọ̀tún jàbí ká máa wá fọwọ́ òsì ká máa wá fọwọ́ ọ̀tún mumi bíi táwọn tí wọn ò lajú wọ́n pè wọ́n ní sófàá òmùgọ̀ bẹ́ẹ̀ náà làwọn mọ̀náfìkì jọ sí àpérò yìí mọ̀náfìkì lọ́lọ́nkà fún wa àwọn mọ̀náfìkì àwọn fẹ́ tráì wípé ní káwọn adjust káwọn bá kẹfìrí mu torí pé wọ́n súnmọ́ kẹfìrí kẹfìrí ní máa ń fọwọ́ ọ̀tún awọ́sì jẹun kẹfìrí ní máa ń fọwọ́ òsì mu nǹkan àtẹlò àwọn wà ní pé àkáwọn náà pé ká má máa rárá wọn ní rí i pé fanatist làwọn ìpè àwọn ti fundamentalist náà ni pé káwọn náà fọwọ́ tún káwọn náà fọwọ́ sí jẹun káwọn náà fọwọ́ sí mọ́mi so eléyìí kò ṣe kí ni kò dáa bí tí wò kí kó lè máa sùkúrán sọ pé ní alá innahum humu sufaha walakin la ya'lamun àwọn yìí ń gan àwọn ní ògùngọ̀ ọ̀rọ̀ òye wọn ni àwọn ní kíni àwọn ní òmùgọ̀ ọ̀tọ̀rọ̀ òye wọn. Kùránì ń tẹ̀síwájú. يعني وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين àwọn wọ̀nyí tá à ń sọ yìí àwọn mùnáfìkì àpé mùnáfìkì ayé anẹ́sọ̀rọ̀ sálà ní kùránì ròyìn fún wa but mùnáfìkì náà mùnáfìkì ń jẹ́ lánàá níjẹta níjẹrin àti lónìí àwọn yíhun wáyé ìdáàlàkọ́ lẹ̀dí ní àmànú tán bá tún dé ibi táwọn mìíní tán ti ń kójọ tán ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ń dámọ̀ràn tí wọ́n ti ń ṣe mítìnì kọlu àmàna ara wa ni ara yín làwa náà kí ló dé tẹ́ ẹ pè wá adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà yìí ń bẹ ńlẹ̀ lẹ̀ ké sí wa àyè máa ké sí wa náà ara yín làwa náà tán bá tún kó ń bẹ́ẹ̀ wáyé ìdá àláwò ìlà ṣayatinihim tán bá tún kó ń bẹ́ẹ̀ tán tún lọ sọ́dọ̀ àwọn èṣù bíi tiwọn qalu inna ma'akum ẹ̀rọ mà dá wa lóhùn àwọn àti yín báyìí mà ní kankan làwọn náà o ẹ̀rí àwọn táwọn lè bá wọn àwọn fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni àwọn ń tàn wọ́n ni qalu inna ma'akum inna ma mustehzi'un àwọn ń fi àwọn eléyìí ń ṣe yẹ̀yẹ́ ni so lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà ń ṣe bẹ́ẹ̀ àpò oríṣiríṣi àwọn sí ọmọ adá ń pè ní sàlámà lẹ́kùn àwọn náà ń pè ní sàlámà lẹ́kùn hmm? àwọn kìíní sọ̀rọ̀ bóò ni wọ́n ṣe rí. àwọn ìjáàbù wọn máa ń balẹ̀ dáadáa àwọn obìnrin àbí àwọn ọkùnrin ńkọ́ bóò ní ẹwà àwọn ọkùnrin ṣe máa ń rí wọ́n máa ń dé fìlà wọ́n máa ń dé fìlà wà funfun ṣòkòtò wọn ńkọ́ kò ní wá ní balẹ̀ ṣé ti wá bí wọ́n rí pé kí n tá fi ń ṣe bẹ́ẹ̀ ẹ bí wọn ok ṣé ọmọ àwọn tá máa ń ṣe bẹ́ẹ̀ ọmọ wọn ọmọ tóbìnrin ẹ̀hìn ọwọ́ àbí tó bá di ọlọ́la ẹ padà á bí ọlọ́la o wá bí sísítà tó ń ṣe bẹ́ẹ̀ pé kí ló tó fi ń ṣe bẹ́ẹ̀ fi ṣe báwọn kan rìn hòhò pé kí ló dé tó ẹ́ àwọn kí ni àwọn kí ló pè é. òkè tí wọ́n gun ọ̀kadà tí wọ́n gba abọ́ gba sọ́lẹ̀ so sọ́ra wọn yìí àwọn táwọn wọ ìjáàbù tó dé tó bá ẹsẹ̀ wọn tí wọ́n tún wá wọ sọ́ọ̀kì wọ́n tún wá wọ gílọ́ọ̀fù so àwọn yìí ni àwọn alákọ̀ọ́kọ́ mú àwọn mọ̀tàkóònù sọ̀rọ̀ bí ṣòkòtò tìyà náà ṣe rí náà pé ṣòkòtò tìyà náà ò balẹ̀ nísìn sàlámà lẹ́kùn náà bí ẹ̀hẹ́n wọn náà fẹ́ sàlámà lẹ́kùn tó kí ni ìtumọ̀ sàlámà lẹ́kùn ìtumọ̀ ẹni pé ọ̀la bí ẹ̀ ṣe wá sọ àwọn kan wà ń wà tó yẹ pé ní tán bá wà ní assembly wọn àwọn sàlámà lẹ́kùn wà ní subject matter of their discussion tí wọ́n wá sọ nù wọ́n wá sọ oríṣiríṣiríṣi ọ̀rọ̀ tán bá sì wá dọ́dọ̀ àwọn sàlámà lẹ́kùn wọ́n jòkó pé ah, kọ́dà ẹ̀ ń gbìyànjú kọ́dà ẹ̀ ń ṣe wá ah, àwọn àti ẹ̀ máa ń láìkì yín ana máa ń fẹ́ràn yín àwọn tó wá kó ń bẹ̀ tá a tún sọ́dọ̀ lómi ò nípa ẹ̀ àwọn màdá wọn sàlámà náà àwọn òdá kan mọ́ ẹ̀ ń gán mọ́tò tí ń gán nǹkan káàkiri yìí so bẹ́ẹ̀ sì ni even bat tí o bá gan ní àwọn ọ̀rọ̀ tó dáa ni wọ́n ní pé ibi tẹ́lẹ̀kálukú bá fọlọ́ wọn bá rẹ̀ sí ni ó ba ẹ̀ tó bá fọlọ́ wọn bá rẹ̀ sí pé òun ò ṣe òjẹ́ pàápàá jùlọ obìnrin so àwọn. Uh, nínú àṣà àwọn amọ̀nàfìkì nù kí wọ́n máa fi àwọn ẹni ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ tán bá wá wà lọ tán bá jọ wà pẹ̀lú wọn wọ́n máa wá rẹ́rìn-ín pé àgàkan náà làwọn bá ti tán á kú kí ni mo wí wọ́n wá lè sọ nǹkan míì wọ́n pe innama nahnu mustahzi'un innama nahnu mustahzi'un ọlọ́wọ́n dáhùn pé ní Allahu yastahzi'u bihim. ويمدهم في طغيانهم يعمهون ọlọ́run ọba ọba àlékè ọlá nípe ni ọlọ́run náà ó fi wọ́n ṣe èyí padà ẹ bá sọ lẹ́ẹ̀kan aljaza'u min jinsi al-amali ìgbà tá a bá fi wín kà là á fi san sunna àwọn òwe yorùbá kan tọ̀nà ìdí ni pé déédéé nǹkan tó bá ṣe subhanallah alazim kódà àwọn yorùbá gan-an àbí mo ṣèrántí yìí nísìnyí o pé dèdè ìgbà tó fi oyún kà dèdè náà lọ́ọ́ san padà ó sì fẹ́ ẹ̀gbọ́n tàbí ọ̀ràn ni pé ní yádẹ́nbì yádẹ́n hábì há mithlan bi mithl subhanallah Allah yastahzi'u bihim ọlọ́wọ́ fara fi wọ́n sì yẹyẹ padà wa yamudduhum fi tughyanihim ya'mahun yóò sì fi wọ́n lẹ̀ nínú àánú wọn ìsìdírájù náà èyí tí wọ́n ń pè ní al-istidraj kọ́lọ̀ kó máa da àwọn èèyàn lẹ́kẹ̀ ẹlòmíì yóò máa ṣàbùrú ọlọ́run sì yóò tún máa yóò tún máa dẹ́ lẹ́kẹ̀ yóò sì àtúnmọ̀ gbádùn sí náà ni kí ìyá rẹ̀ ó lè bá a pọ̀ làwọn àfáà tó ń sọ pé ní ẹni tí ń bá ń ṣe lọ́hùn tọ́lọ́hún wá ń jẹ́ kó máa kó tọ́lọ́hún para rẹ̀ hàn ọlọ́run nífẹ̀ẹ́ ni ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tí yóò dẹ́ lẹ́kẹ̀ dẹ́ lẹ́kẹ̀ dẹ́ lẹ́kẹ̀ títí tó fi ṣe wẹ́ẹ́kẹ́ tó bá lè ṣe wẹ́kẹ́ chíkè náà tí ò ríbi tó bá ojú nù àmọ́ tọ́lọ́ máa ń fara rẹ̀ hàn tí ń lè ronú pèwàdà pé àbí tó ń wá ń ṣe ni ò dáa ni tó wá rí ẹnìkan fífún pé ní èyí náà túnra ń ṣe lápèjúwe ọkùnrin tí ìṣẹ̀ tọ́ ní láàrin ìyàwó rẹ̀ tọ́lọ́ sì ń fara hàn tó padà wá béèrè pé táwa padà sọ fún mi pé èyí náà túnra ń ṣe ẹtún ẹ̀rín àyìn ìyàwó ń ṣe lápèjúwe àbí nǹkan míì náà ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ni o bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọba wáyẹ̀ mọ́tò ń fi tòwé yá nìyí yamahun wọ́n kàn máa gbádùn ọ lọ bẹ́ẹ̀ wọ́n sì máa ṣe nǹkan kí nǹkan lọ aburú wọn yóò pọ̀ torí kí ni kíyà àwọn olè bá a pọ̀ dáadáa òun náà ni ọlọ́run ní pé àpèjúwe àwọn eléyìí ulaika allazina ishtaraw ad-dalalata bil huda فما ربحت تجارتهم وما كانوا مهتدين conclusion o gbogbo àwọn tá a ti kàkà látòkè délẹ̀ ń àwọn mùnáfìkì tó yẹ pé tábà sọ pé ká má balẹ̀ jẹ́ wọ́n ń balẹ̀ lẹ́jọ́ wọn nípa àwọn gangan ni àwọn tó lè ṣe tàbá nípa yìí ní ẹgbà ẹgbà fọlọ́hún wọn ni pé a káwọn àgbà bá wọn àwọn aláìmọ̀ká ṣe gbà tàbá sọ pé ní ọ̀yẹ̀dá kí ẹ̀ làwọn kí ni hàmì látọ̀tún fìlà arúbì so gbogbo níta báwo lè wí fún wọn òdì kejì wọn máa wọn máa sọ sí ọlọ́run ní àwọn eléyìí òòlà ìkẹlẹ̀rí nàìjíríà ó bọ̀ lálátà bẹ́lẹ̀ òdà wọ́n máa máa fọwọ́ ara wọn ra ànù ẹ wá ní kí ni consideration wọn kí ni owó tán fi rà tán fi rà nù huda because opposite bọ̀lá náà ni huda ìmọ̀ almuttaqin tọ́lá fi gbẹ̀rẹ̀ fún àwọn mòmìnì ẹ̀ńtọ́mọ̀nà. aw àbọ̀ọ̀lù ẹni tó ṣìnà so but yìí ni wọ́n máa máa wọ́n máa máa ra ìṣìnà wọ́n máa máa ra ọ̀nà àánú pẹ̀lú wípé wọ́n do away pẹ̀lú ọ̀nà ọ̀nà òdodo even within the purpose of Islam gan. oríṣiríṣi àwọn nǹkan làwọn èèyàn ń ṣe but n táwọn afá wípé ní nǹkan méjì ò lè wà lọ́kàn èèyàn at a time nǹkan méjì kì í wà ní ọkàn ọmọ èdè ènìyàn at a time alhuda ọ̀bọ̀láàl ìmọ̀nà àti ànù no tó bá ilé wà ní lọ́kàn at a time gúrúpù ẹlẹ́ẹ̀kẹta nù mùnáfíkì nù àwọn náà sì ní ahọ́n wọn ni húdà ó wà àmínà náàsì máa ń yẹ̀kóòlù yẹ̀kóòlù ni ámà náàbì láì wọ́n ń wí ni kò dénú wọn kò dọ́ka wọn kọ́sí tí ìmáàní bá ti lè wà kọ́ra fi kọ́lbì subhanallah ó ti parí a sì máa relé inú ìtàn àwọn àwọn sàábí àkọ́kọ́ ẹni pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ anábìtì ọlọ́run sálàm lẹ́yìn náà ìyá ńlá wa Khadija lẹ́yìn náà Ali bin lẹ́yìn náà Abubakar Siddiq radiyallahu ta'ala anhum ajma'in àwọn tó kù ẹ mú àpèjúwe Umar ibn Khattab radiyallahu ta'ala anhu ẹ wo nǹkan tí Umar ṣe wọ́n jọ ń ṣe mítínà pẹ̀lú àwọn káńsù kùrẹ́ṣì ni in láti kékeré lọ́nà ti bùn ní làákàyè tẹ́pẹ́ ni yóò máa kàńtà ní tí àwọn majority sọ pé yes ntọ́mọ yìí ìwé ni ọ̀nà lóòótọ́ òun náà ló kọ́kọ́ mú mọ́ra wáyé pé ní nta ṣe ni wípé ẹni kálukú mójútó ilé rẹ̀ òun náà padà sí ilé òun gbogbo àwọn táwọn ti gba Islam náà wọn nú ilé òun wọn dáràn ó yìí ṣe bẹ́ẹ̀ àbúrò rẹ̀ Fatima ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá rẹ̀ àtọkọ rẹ̀ Zayn àtàwọn míì náà àwọn àfojúwọn rí mọ́ ó pe gbogbo àwọn clan rẹ̀ àwọn ìdílé rẹ̀ sí káábà pé ẹn tó bá bídánú yí kó tẹ̀lé muhammadu sallallahu alaihi wasallam so wọ́n declare àwọn pé no kò sí kò sí kò sí because tó bá jẹ́ pé ní nígbà náà ó lè tó máa wà kó tó máa rò wọ́n náà sọ fún ìgbà tó padà á di mùsùlùmí tán pé nígbà ohun táwọn wà lórí àánú gan àwọn gan máa ń yí rí nǹkan kan wò pé ah, ah but kí ni yìí but ṣe máa ó sì wà lérí ahọ́n ni kò tí ì dé ọkàn àmọ́ tó bá ti lè dé ọkàn àwọn méjèèjì ò lè jòkó àti huda ọ̀bọ̀láàlì wọn ò jọra wọn. so làwọn àáfàá <coughs> sorry ni wọ́n fi wọ́n wá ń sọ wípé ní mùmíní òdodo ká jìnnà sí àwọn nǹkan tí máa ń tí ó máa ń dọ̀tí ọkàn tí ó máa dọ̀tí ọkàn. fápèjúwe ẹ má àwọn pòkì káwá rẹ ní assembly àwọn pòkì lẹ́yìn tó máa ṣe àpòríṣiríṣi assembly ní bẹ àwọn assembly tó yẹ pé ní Allahu Akbar kò sábúrú tí sábà pé ń bẹ ọ̀rọ̀ ẹ̀yìn gíbà òfófó tẹ̀m̀bẹ̀lẹ̀kun ọ̀tẹ̀ ìránù láre gbogbo ẹ̀ nígbà ń so kéèyàn máa lè jòkó nírú yìí hùn yóò máa jẹ́ kí ọkàn ó kó dọ̀tí kókó virus nínú ẹ̀ ní kéèyàn máa gbọ́ music orin gbígbọ́ music oríṣi gbogbo tí ń jẹ́ ìran music pátápátá àwọn míì wọ́n béèrè pé ẹ sọ lẹ́ẹ̀kan wípé ní káwọn gbọ́ music islamic eh, music ńkọ́ àbí sí islamic music àbí islamic song song islamic song kí náà pè ní islamic song ẹ́ àbíkẹ́ ìta sọ lánàá wípé ní peaceful protest islamic song tanakodu wọn ò lè papọ̀ islam àti song bóun bóun náà tẹ́lẹ̀ papọ̀ nítorí ọlọ́run ọba ṣé ọmọ tó fẹ́ hà alukur'an jó lè ráyè àti máa gbọ́ anything song then ẹ jẹ́ ká mọ̀ kò sí náà pé ní islamic song yìí o in fact kódà bí yóò bá jẹ́ ọ̀sákálá kójọ́ sàkálá yóò bá jẹ́ sọ̀kọ̀lọ̀ kójọ́ sọ̀kọ̀lọ̀ àwọn tí wọn ò pera wọn ní islamic song gan nígbà míì kódà wọn better by far àtàwọn pera wọn ní islamic song better by far ní gbogbo ọ̀nà sọ́dọ̀ kan kò sí táǹpẹ̀ ní islamic song yìí o ká sì kíyèsí ara Ramadan la wà yìí because àwùjọ wa a ti wà too materialistic ju owó owó owó òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìtàn sọ yìí náà o tẹ ẹ bá jòkó tiẹ̀ lómìnira pé ni àwọn náà mọ̀ ohun táwọn fi ń jẹun nù subhanallah tó bá dáa di pé ní sàn pé alihamudulilayi ti bẹ̀rẹ̀ ìdákejì ramadan lónìí lórí àwọn ọlọ́kọ́ sẹ́yìn kọ́nà ní níràn fún wa ọkọ́ kó gbalẹ̀ sí fún wa tábà ti ń bọ́ sí ìdákẹ́ta ẹ máa tún tù yọ rédíò oríṣiríṣi lẹ́ẹ̀ máa wá gbọ́ ẹ lóyún pé àwọn tó bá ti di ọdún kọ̀la iléeṣẹ́ àwọn yóò ṣe gbègede gbèdéke gbèdéke ẹ máa kó ọmọ yín bọ̀ ìtọ́ bá máa jóná ọmọ yín yóò gbẹ̀bùn ìtọ́ bá máa orin kọjú yóò gbẹ̀bùn subhanallah ṣe rí àpèjú eléyìí hùn òun ni bíbà tí tọ́lọ̀ ń fìyàn ṣe kò ń gé àánú ẹ̀ ẹ jẹ́ ká mú àgbẹ̀ a very successful farmer tó harvest àwọn aṣọ oníbàmbàbàmbà ẹ̀ cassava lọ ọkà lọ ẹ̀wà mashallah tabaraka Rise. ó harvest gbogbo ẹ̀ yanyan pátá tí gbogbo ẹ̀ wọ́n pẹ́ ah àmàbọ̀ ọdúpẹ́ fọlọ́run ọba ah ọlọ́run fa àlùbáríkà sí o ẹ̀ àmọ̀ nǹkan tó ṣe ó wá wá pẹ̀túrò ó wá sànà sí lẹ́yìn kí làwọn èèyàn ó pè ah bá a ti tó pè lọ́dẹ̀ ó dà wèrè wèrè ọ̀dẹ̀ náà kọ̀rẹ́ tí o sẹ̀fí yíò ní ọ̀dẹ̀ wèrè wọn pé pé àà tó bá ní òbí ìyá àti bàbá wọ́n try wọ́n gbé lọ sí psychiatric hospital kọ̀sìlákàyè rẹ̀ ó nídìí kí wọ́n fọ̀mátì ẹ̀ so bẹ́ẹ̀ ni ẹni tó fi ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n gba àwẹ̀ rọmọbọ́ọ̀nù táwọn wá ń polówó lórí rédíò wípé ẹ wá bìkẹ́ bẹ́ẹ̀ bí báyìí ẹ pàdé wa lágbo báyìí bá ti ń ti bọ̀ àbí kẹ́ tó lọ yídì wọ́n ní pre wọ́n ní post gbogbo eléyìí ohun ọlọ́run kó jẹ́ ká o ọlọ́run kó jẹ́ ká máa ẹ má dá wọn lọ ní gidi èyí lọ́bẹ̀ o ní ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ní máa ń lọ́bẹ̀ àwọn náà sì fún wọn. Ah, wọ́n ra bọ̀lálà bí bílì hódà hódà náà wá fi ṣe owó àwọn àbáwá jọ́ngọ́lọ̀ kọ́lọ̀ kọ́kọ́ ọ̀rọ̀ kẹwọn náà àwọn tán ti fi wákà wákà ò sí lára sọ́ǹgì o sọ́ǹgì náà kàgbé lẹ́ẹ̀kan lára orin wákà ò sí níbẹ̀ ewì ewì ò sí níbẹ̀ so because tá a bá ń sọ̀rọ̀ orin nílẹ̀ lárúbáwá tá a bá tó ṣẹ́ńrò ìbàdí even ṣẹ́ńrò lárúbáwá gan ò sí níbẹ̀ ṣẹ́ńrò ni àlá laita shababa ya'udu yawman aw khubirahu bima fa'ala almashibu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́rùnù poem music ó ní ma'azifu ní lárúbáwá ń pè ma'azifu orin tá máa ń lùlù sí gbẹ̀gánagbẹ̀gánagbẹ̀gánagbẹ̀gáná tí wọ́n máa fa fèrè tí wọ́n máa fa jìtá táwọn èèyàn máa wá jó yóò ní náà ń pè ní music yóò ní òdà àmọ́ wákàá gẹ́gẹ́ bí tàbẹ́dá yìí tí àwọn bá sọ pé ní ẹni tó gbọ́run ta tí ìráyé sòun ló ta Kùránì òhó ìràwé ọlọ́run kó kí àwọn bàbá wọn aláì ló jẹ́ kásìkò tó ń kókó àpèsèfò gbogbo ntẹ̀yẹ̀ ń gbọ́ ntẹ̀yẹ̀ ń rí ìbẹ̀rù ọlọ́run bá ní níjọ́ náà lọ́hùn-ún àsìkò tẹ̀ tó wà tí ìṣẹ̀lẹ̀ onígan ló wá ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti wá gbé ọ̀run tà lónìí tí wọ́n fi ra yé tí wọ́n ta alukur'ani wọ́n fi ra ìwé wọ́n ta kíni alukur'an wọ́n fi ra ìwé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe deliberately tí wọ́n máa máa ṣe àwọn àmì ń ṣe kí wọ́n ń ṣe deliberate but eh, nígbà pé ni a fẹ́ sayé a fẹ́ dá mo fẹ́ kọ́ ọmọ mi ó ní láárí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ní oṣù wọn débẹ̀ àwọn náà ń ṣe deliberately ẹlòmíì yóò rí sòkò mùsùlùmí ńlẹ̀ bá ti ní igi imú ẹ̀ báyìí ló wà yóò wá mú màmá mú ọmọ rẹ̀ lọ sílé ìwé ẹni tí èsè mùsùlùmí tó wá nípa dáàdi lágbájá kí ló dé àyò ní pé ṣe rí skul yẹn wọ́n ní standard wọ́n ní kíni wọ́n ní standard ẹ dákun kíni pa kíni perimeter standard but eléyìí àwọn ní standard ẹ̀rọ kí náà ń pè ní standard gan kí ni òṣùwọ̀n rẹ̀ tẹ́bá wò pé tẹ́yìn bá wá try láti access school méjèèjì ó jẹ́ pé ní in fact academically èyí tó ní òní standard gan ju tó ní standard lọ báyìí rí pé nǹkan tó kà jọ lójú ni wípé ẹ wo mọ́fòkọ́tà táwọn tó ń wọ̀ àti uniform àwọn ọmọ obìnrin tí ó dà gẹ́gẹ́ bíi bíi yẹ̀rí tòlótòló nǹkan tí ò ní ju orúkún lọ ìtàn standard ni àmọ́ àwọn ilé kí o sọ pé àwọn ilé kí o ní pé kí aṣọ balẹ̀ yóò ní kò ní standard ẹ̀ pé lẹ́yìn ti gbọ́run ta ẹ̀ pé lẹ́yìn ti fi ó ti ta kùránì tó fi tó fi ra ìwé lónìí wọ́n ti tún wá sún wa sún wa sún wa fá àwọn ọmọ lọ sí kò látàárọ̀ wọ́n ó parí wọ́n tún nípa tún ní extramural class wọ́n tún ní tutorial wọ́n tún ní ìwá wọn tún ní ẹ̀yìn àsìkò táwọn ọmọ òfin kéwú wọn tún akópa rẹ̀ so àpọ̀lọpọ̀ òbí náà sọ pé tọ̀ kí láwa ṣe ẹ̀bìkọ́ táwọn èèyàn bí wọn bá ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn ẹ̀ wọn ò ní méèkì wáìkì wọn wọn ò ní méèkì nẹ́pò wọn ò ní méèkì wọn ò ní méèkì ẹ̀yìn bẹ́ẹ̀ sì ni a ti rí àwọn míì tí wọ́n á ní pé ìtọ́lọ́ba ti ní kẹ́ ẹ̀kọ́ di yago báyìí àwọn tí wọ́n lọ lé kéwú o alhamdulilayi rabbil alamin gbogbo orú iyejú àwọn ọmọ tá a mọ̀ bẹ́ẹ̀ wà lọ́lọ́run fàlọ́ bá rí kàṣí nǹkan tán kọ́ wọ́n tún wá ń ju àwọn tán tààràtọ̀ sáàtòrò wọ́n tún fi wọ́n tún ju lọ bá dáwọ́ ṣe táyìn gbàtà náà tẹ́yìn gbàtà fi ń ṣe ìtawà yẹn law school àwọn kan bẹ́ẹ̀ gbàjẹ́ pé ní náà àwọn mùsùlùmí pàápàá jùlọ pàtí ìdáwò ń súnmọ́ no doubt wípé ní ìdáwò law school kì í ṣe ó kọjá wàsá ọ̀tá wa lọ́pọ̀lọpọ̀ majority torí kó mọ́sálásí camp law school ó jìnnà sí hostel pàtẹ ìyó rìn tẹ́ máa ń rìn fast ìyó rìn tó tó fifteen minutes pẹ̀lú ẹsẹ̀ kó tó lè dé mọ́sálásí mọ́sálásí bá joro kí ló adé bọ́ra lágbájá àti lágbájá ni pé ah so kódà ẹ̀gbọ́ nígbà tí sálàtà à ń kírun kìí pa àkírun à ń kí ń lé ni kódà àwọn míì sí fatiwa fúnra wọn wọ́n ṣe jẹ́mu nù yàrá wọn wọ́n jà máa dóòrì àtàyélà wọ́n jà máa magrib àti asri àti ishai wọ́n ní káwọn lè bá ní enough time láti kàwé wá di pé bí èèyàn mẹ́rin márùn-ún àwọn arìnrìn amọ́tálásí àtàṣùbà àti ìṣáì àti magiribi but a máa ń ṣe alákọ̀ọ́gbà náà a máa ń ṣe alákọ̀ọ́ àmàǹkà tí ra sípàtù sọ látọ̀ níbi sàlára sálàm wá di wípé ní àbárẹ̀ èèyàn tọ́ ìmánì ẹnu ìjọ àwa náà ọlọ́run ọlọ́run ní àgbègbè bọ̀ tí mo ti fẹ́ fààyàn ni pé tí mo ti lọ yẹn pé mo sọ wípé àwọn ọmọ kan mi tó gbogbo àtàrà àtọ̀sán wọn so wọn ó compromise kéwu fún ìwé but àwọn tí wọ́n ní pé no a lè compromise kéwu wà lẹ́yìn ọlọ́run tó ní ká excel ṣé wàá nígbà tá eléyìí náà gbogbo àwọn tọ́lọ́ wa ní pé àti wàá gbọ́ alhamdulillah mi ọlọ́run ò jẹ́ kó sẹ́nìkan kan nu wọn tó ní rìsíìtì àwọn eléyìí táwọn ṣe jámù òrun tí wọ́n ní enough time àti kàwé kódà bóyá ń gba àwọn ìrántí mọ́ dáadáa bọ̀ àwọn tá ní bíi méjì mẹ́ta ni wọ́n ní wọ́n ń pè kan ní tó bá ní rìsíìtì ọ̀gbẹ́ táàmù táwọn ń lò sọ̀rọ̀ tó bá ní pépà kan tó pépà kan. wọ́n pè ní bí minor níbi kíní kan ni so yóò kò ní wá tuntun kíláàsì mọ́ wọ́n ti bá yẹ pépà kan lọ so yóò wá yóò wá tún kíláàsì kan so uh, in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum béèyàn bá bá ọlọ́run ọba dúró àlẹ́ ọlọ́run ó dúró tì ọmọ yattaqillaha yaj'al lahu min amrihi yusra àákàn bẹ́lẹ̀ ọ̀nkọ́lọ́run kò jẹ́ ká lè dúró tọ́lọ́run ọba ni so ẹni tó gbọ́rùn tàtẹ́ ráyé sóun ló ta kùránì tèràwé sùnú àwọn ọ̀nà táyà tó fi ń gbà á ta kùránì ra ìwé lónìí wọ́n ní wípé a sọ yìí ń pé ó mọ́mọ ìnà àdìlá ìrìnàjò yìí kéèyàn ó mú ọmọ salamat salamat Salamat. So, kí o mú ọmọ kó lọ jù sí iléèwé ẹ̀ẹ́dẹ̀ tó rí. Àbí kó bọ́ máa lọ lápẹ̀jú yunifásitì pẹ̀tọ̀ yìí lọ́lọ́ ń lọ́hùn o. N ò ní ọ lè jọyìn àwọn MSSN ni o. Ó sì gbọ́dọ̀ wá dé bá mi kọ́ wá ní pé ìjábò rẹ ti ń gùn o. Lápọ̀kùnrin bá ní sòkòtò rẹ̀ o sì gbọ́dọ̀ sòfò òkè o. Àtọ́wọ́ adé tọ́wọ́ nípa brothers and sisters kan kò ilé àwọn èyí ṣe ilé súnà o ẹlòmíì ò sọ kàtẹ́górí kálẹ̀ pé ilé àwọn èyí ṣe ilé súnà tó kò yẹ wa o so gbogbo ọ̀rọ̀ àyè yẹn ẹ̀dá kan jẹ́ ká kíyèsí gbogbo mùsùlùmí pátápátá gbogbo mùsùlùmí pátápátá onísúnà ni because kò èèyàn ò lè di mùsùlùmí láì jẹ́ pé ó ṣe súnà o gbọ́dọ̀ láti di mùsùlùmí lọ́dọ̀ nípa ìṣe súnà àwọn àfa wa chairman wa ni wọ́n sọ pé ní àpá máa ń pè ìlú kan lẹ yorùbá ní pé ají ṣe bíi kinní kan láàárí kinní kan ṣe bí ọmọ ẹnìkan ọ̀kan wọn ni pé gbogbo mùsùlùmí ìlú tó bá fẹ́ wà lè jẹ́nà sallallahu alaihi wasallam yóò ṣe bí ànábì o sallallahu alaihi wasallam sọdákun àkákèsí eléyìí lábẹ́ bẹ́ẹ̀ náà a sì tún ń pàrọwà sí àwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń dá skul lẹ̀ káwọn náà ó ní sense of. Uh, responsibility sense of responsibility kó má jẹ́ wípé owó nìkan àbí material gain nìkan ni ó jẹ́ fókọ́sì wa so káà náà gbé kalẹ̀ láti fi tréènì àwọn ọmọ mùsùlùmí uh, catch them at young ọmọ tá a bá fi Islam kọ́ láti kékeré pẹ̀lú ògùn ọlọ́run ọba ah, ọlọ́run ọba kó ọ̀hún ni mo kọ́ lébi kò lóbi o tàbílọ́n kọ́lọ́n kó sàbátà kòlúbà náà aládìní yìí so àwọn tá à ń dá skul lẹ ẹ jẹ́ wa then pàápàá jùlọ aṣọ wa yúnífọ́ọ̀mù wa ẹ jẹ́ kó reflect nǹkan tá a gbé dání ẹ kí aṣọ wa tọkùnrin aṣọ wa tóbìnrin kó paasi message Islam ẹ jẹ́ kó wá unique Who are unique so at times by me earlier, rí àwọn wọn pera wọn Islamic school by me now. but nínú yúnífọ́ọ̀mù wọn ẹ lè ṣèyàtọ̀ àti ibi tí ọ̀sọ̀ bò mí lábẹ́ lómi kí n láǹfà ní pé àwùjọ táwọn ń gbé because both kí náà ń wá at Muslim, at àti ẹni tí èsè mùsùlùmí so náà jẹ́ ń wá bẹ́ẹ̀ so tẹ̀tẹ̀ bá ti ṣe aṣọ nígbà tẹ̀ ń fọ́ọ̀sì àwọn tọ̀hún náà pé káwọn náà máa on ṣé ẹ wá rí nǹkan mi òpin náà ta ni pé kí o bọ́ tó bá jẹ́ mùsùlùmí dress code yẹn ni bọ́ tó bá ṣe mùsùlùmí dress code yẹn ni ẹ sì wá tẹ́lá ti fẹ́ recommend dress code fún fún christianity gan ṣe wọn náà ní record wọn náà níwèé náà so bí ìyá ńlá wa Mariam tó ń jẹ́ màmá Jesus Christ bó ṣe dírẹ́sì ẹ recommend ẹ̀ fún wọn. chicken náà a ní kẹ́nikẹ́ni kan ó impose ẹ̀sìn mi lẹ́nìkan lórí àwa náà ò ẹnìkan ò lè impose ẹ̀sìn lé ọmọ ẹnìkọ̀ọ̀kan wa lórí nísìnyí ká àwa náà ò àwa náà a sì ní impose ẹ̀sìn wa lé ẹlòmíì lórí because Qur'ani kọ́ wa bẹ́ẹ̀ la ikraha fi ddin qad tabayyana rushdu yìí no compulsion in a religious matter ní tí Qur'ani wí nù àmọ́ ká má wàá jò ká má jò ká má compromise beyond the dáhùn fi pa ẹ̀sìn wa la so ntí kúrò ní fi tó fi conclude ọ̀ràn wa ẹni yìí ni ulaika alladhina ishtarawu dalalata bilhuda gbogbo mùsùlùmí ẹ má jẹ́ ká gbé ọ̀run ta ká fi ra yé ẹ má jẹ́ ká gbé alukurani ta ká fi ra ìwé tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti sọ fún o fama rabihat tijaratuhum fama kanu muhtadin gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ní jèrè o kì í ṣe ìpè Quran lantu o gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní so àwa gbogbo òbí but ẹni tí tí ò bá ní ẹni tó lè fi ọmọ rẹ̀ sọ ní yunifásitì tí ò mọ ẹni yunifásitì ọmọ rẹ̀ ń lọ tó bá ti mú débẹ̀ ọmọ tó ṣe fẹ́ wọn rẹ́ lẹ́wọ̀ ẹ̀ MSSN àbí àmì rọ MSSN ẹni pé tọ àmánà ni so àrò abẹ́lọ́run wípé ní pẹ̀lú ògùn ọlọ́run ọba ọlọ́run níjẹ́ kọ́mọ́nà òsì so ká má bínú wàlá yẹ̀jẹ̀rẹ̀ mọ́nà kan ṣàdá àná kọ́mìnà alẹ́ alẹ́tà àdìlù owó aqrabu littaqwa ẹ má torí wípé ẹ ní àwọn kan tí wọ́n ń ṣe súnà ládùúgbò yín tí wọ́n gọ̀ sí ẹ̀sìn tápẹ̀jú àbí wọ́n gọ̀ pẹ̀lú súnà wọn kẹwàá generalize ẹ̀ no yíwọ̀n wá ní kẹ́ ọ wá disown kàtó yẹ pé ní òun gẹ́gẹ́ ni fọ́ndámẹ́ńtà ẹ̀sìn yín kò dáa kí mùsùlùmí mọ̀ sọ pé ní ilé àwọn ẹ̀sìn ńlẹ̀ onísúnà tó bá jẹ́ mùsùlùmí o gbogbo ilé mùsùlùmí ńlẹ̀ onísúnà o gbogbo ilé mùsùlùmí pátá ló gbọdọ̀ jẹ́ ilé onísúnà àbẹ̀lọ́hún kọ́lọ́nkọ́lá kan ṣó rẹ̀ kó jẹ́ ká mọ òdodo kó jẹ́ ká mọ òdodo kọ́lọ́n kó forúdán hàn wá kó jẹ́ ká mọ̀ ọ́n ká sì lè tẹ̀lé ká sì lè lò ó ọlọ́run jẹ́ fi ọ̀nà àwọn ẹni rẹ hàn wá àwọn alimutaqin tọ́tù kọ́kọ́ ròyìn fi hàn wá jẹ́ ká lè tẹ̀lé sí rọrùn àti lò ó ulaika ma'a nabiyina wa siddiqina wa shuhada wa salihina wa hasuna ulaika rafiqa ọlọ́run wá fi ọ̀nà àwọn kèfèrí hàn wá ọ̀nà àánú àtàlà fi hàn wá wá jẹ́ ká lè jìnnà sí tẹ̀fẹ́tẹ̀fẹ́ làwọn náà ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí anabi rẹ anabi ọlọ́run ọba rẹ anabi ibrahim bó ṣe bẹ̀ ọ́ rabbi junubuni wa baniya an na'buda al-asnam àwọn náà ń bẹ̀ ọ́ rabbana wa junubuna wa banina an na'buda al-asnam allahumma ya muqallibal qulubi thabbit qulubana ala dinik allahumma ya muthabbit al-qulubi. ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم اهدنا ويسر هدى لنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا علينا فنضل يا ربنا يا رب العالمين اللهم اغفر لنا اغفر لآبائنا اللهم ارحم ارحم آبائنا كما ربونا صغارا اللهم اغفر لأبنائنا اللهم اغفر لأبنائنا اللهم اجعلهم لنا فرطا في الجنة اللهم اغفر لسائر موتانا وموتى المسلمين اللهم اشفنا واشف مرضانا ومرضى المسلمين اللهم تقبل منا صيامنا وقيامنا وركوعنا وسجودنا يا ربنا يا رب العالمين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أصلحنا اللهم أصلحنا اللهم أصلحنا اللهم وأصلح أحوالنا في نيجيريا اللهم وفق ولاة أمورنا لما تحب وترضى اللهم وفق ولاة أمورنا لما في صلاح البلاد والعباد يا ربنا يا رب العالمين اللهم آمنا في وطننا اللهم آمنا في وطننا اللهم آمنا في وطننا يا ربنا يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমি Oh, yeah.

ok jazakumullahu khairan ọlọ́run sàn ní lẹ́sàn-án rẹ̀ application aya òun náà ni wípé láti protect the principle ẹ̀sìn mùsùlùmí nísìn to ti accept ati uh, e, be bound by teachings and rules of Islam so ó gbọ́dọ̀ before kó tó kọ́ mi pé àwọn nǹkan tó dẹ̀hùn ni àwọn nǹkan tó sì tù ni àwọn nǹkan tó de òun ní àwọn nǹkan tó tó òun ní just like the contract so kò gbọ́dọ̀ violate ẹ̀ tó bá ti violate ẹ̀ wọ́n wọ́n apply kí ni Islam wí lórí rẹ̀ sí ẹ̀ńtọ̀hún fàpèjúwe mùsùlùmí tó bá ṣe ridda apostasy gbàlàmpé ntí Kùránì wí ni ntí sọ́nà wí ni wípé ní man baddala dinahu faqtuluhu so once you are you have accepted to be a muslim so ohun tí wọ́n sọ fún wa ni pé no rò ó dáadáa kọ́ ọ tó ṣe rò dáadáa it's better kó má wọ̀ ju kó ọkọ lọ́wọ́ jáde lọ so tó bá lọ́wọ́ jáde islam ti wí ni ó ń láti máa before kó tẹ̀ tó kọ́ mi so bí wàá tí wọ́n sọ pé ní okay o ó ti sign undertaking ni so yíyún níbẹ̀ ń láì kíláàfì dín ní ẹ̀pẹ́ àá apply rẹ̀ àbí níṣò nípìnlẹ̀ ni but now tó ti mọ̀ ọ́n pé eh, tóun bá ṣe nǹkan báyìí nǹkan báyìí lẹ̀ tọ̀hún so just like that, yẹn pé ní ah, ah, nǹkan tóun tóun fẹ́ rà yìí tóun ok tóun fẹ́ yá ìfàpèjúwe àgbẹ̀ tó tó fẹ́ yá mọ́tò ó fẹ́ yá ilé ó fẹ́ rẹ́ǹtì ilé ilé tóun tóun rẹ́ǹtì yìí ẹni tó ní ní pé ó gbọ́dọ̀ eh, máa dáná stóòfù eh, níbẹ̀ ó gbọ́dọ̀ máa gbọ́ orin ó máa gbọ́ iwá àgbọ̀dọ̀ máa gbọ́ ẹ̀yìn any breach any of the above mentioned conditions yóò attract a penalty and yóò see also in uh, translate sí uh, automatic uh, discontinuation of the contract so tó bá yẹ lè violate any of the kinní kò ní di kan ṣe ṣùgbọ́n ẹni pé ni ó ti ó máa máa fẹ́ discontinue contract ni so uh, that's it then uh, opposite uh, náà láti sọ méjèèjì náà ni pé ẹni tó fẹ́ wọnú Islam so ẹ jẹ́ kó yé dáadáa báyìí mo yẹ nọ́mbà tó wà ń bẹ̀ wọ́n so àwọn books kan bẹ̀ láti kókó lọ kà lára àwọn kan láti ní kó kà ní pé rules of apostasy kà dáadáa because once you have entered in this language ni pé ní ó dúkò ló fi sílímì kà fàtàn so ìyẹn uh, fún principle náà ẹni tí wọ́n ti wá tó wọnú ìsìlámù náà pé yóò ti kà nípa zakat yóò ti kà nípa awájú yóò ti kà nípa ẹ̀yìn tó bá ń kópa àwọn oníkà kọ́fẹ́ kọ́fẹ́ kọ́mọ́ ọ̀nà islam kò tó bá ti lè wọ̀ because ń jàǹfààní islam nínú property rẹ̀ so òun náà gbọ́dọ̀ máa pay eh, nǹkan tó yẹ kó kó ṣe fún bárọ́kà tí ń jẹ àti oríṣiríṣi nǹkan tí ń jàǹfààní rẹ̀ nínú islam òun ló fà á ńgbà tí Abubakar Siddiq radiyallahu ta'ala anhu nígbà ogun àwọn Murtadin àwọn tí wọ́n bọ́sẹ̀ sẹ́yìn in ogun ridda ṣàpè Umar ibn Khattab radiyallahu ta'ala anhu in his own uh, opinion òun kọ́kọ́ nípìnlẹ̀ wípé ní no pé Abubakar Siddiq uh, àwọn tí tí wọ́n sọ pé àwọn ò ṣe Islam nìkan ni káwọn ò pa but àwọn tí wọ́n ní pé àwọn ń ṣe Islam but àwọn ó kàn deny zaka ni because àwọn wọ́n rò wípé ní òun ṣe ọlọ́nìkan sọlọ́nà sọlọ́nà tó yẹ pé kì í ṣe eh, kò ní property làwọn fi yan zaka fún un pé àwọn àyí tí tí wọ́n láwọn òye òzàká mọ́ wọ́n ń ṣe la ilaha illallah muhammadu rasulullah wọ́n sì ń kírun àkáwọn káwọn bá yíyun jà that was opinion Umar ibn Khattab ó sì mú hadithu umirtu ani uqatila nasa hatta yaqulu la ilaha illallah muhammadu rasulullah fa idha qaluha faqad asamu minni dima'ahum wa amwalahum mọ́rò ọlọ eléyìn àtàbákẹ́rẹ́ sì dìgbà jálá tààlà ni the same hadith ló náà lò oníkan yẹ ọmọ rò complete rẹ̀ uh, completion hadith ni pé ní ilá bihaqili ilá bihaqihi hay bihaqi islam àbákẹ́rẹ́ qala wa hadha min haqqihi radiyallahu ta'ala àni Umar wọn náà sì surrender yes ó ti proof fún so mùsùlùmí tí bá ti jẹ́ mùsùlùmí gidi kò gbọ́dọ̀ lọ́hùn yọ zaka mọ́ kò gbọ́dọ̀ lọ́hùn ò ṣe ẹ̀tọ́ ìsìláàmù mọ́ kò tó bá ti lè lọ́hùn ò ṣe é mọ́ so bígbà tó ti tó ti destroy pílà kan nù pílà ìsìláàmù fúnra ẹ̀ nu ilé ò lè dúró láì jẹ́ pé gbogbo pílà sí ẹ̀ ó dúró so application láì kẹ̀rọ àfi díìnì ọ̀nà Allahu ta'ala a'lam bis-sawab. aleykum salaam ọ̀nà bẹ̀rẹ̀. àṣàǹtì rẹ̀ pé wọ́n ní pínpàtà sọ pé ní mùmìnì lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kò gbọ́dọ̀ fi ọwọ́ òsì jẹun kò dìbò kọsẹ̀ gbọ́dọ̀ fi ọwọ́ òsì mú nǹkan bó tọ́wọ́ bá wá ń dùn yẹn ń kọ́ ilé ìṣàn kó ti ní excuse àbí sí wàá apply wattaqullaha mastata'tum ẹ bá ṣe lágbára mọ́ nígbà náà kẹ́ wá ṣe so àwa àtún ti ń dùn ọlọ́run gan láti mọ̀ pé náà àwa àtún ń dùn so yóò fi ọwọ́ sí rẹ̀ jẹun kò ní ẹ̀ṣẹ̀ nígbà náà yóò fi ọwọ́ sí rẹ̀ mumi kò ní ẹ̀ṣẹ̀ nígbà náà but tọwọ́ ọwọ́ ọ̀tún ò dùn náà yìí ni asan so ti yé nísìnyí àbí tọwọ́ bá ń dún yàn tọwọ́ ọ̀tún ń dún yàn so èyàn ó fi ọwọ́ ọ̀tún ọwọ́ sí rẹ̀ yóò fi jẹun yóò wá mú ọwọ́ ọ̀tún rẹ̀ yóò wá fi assist yóò fi ṣe kí ni yóò fi support ọwọ́ àlàáfíà nígbà tọwọ́ ọ̀tún ń dùn àfi tó bá yẹ pé ní kò bá lè gbé ọwọ́ ọ̀tún rárá rárá ẹ̀hẹ́n ọwọ́ ọ̀sìn nìkan jẹ̀mọ̀ tó bá ti lè gbé ọwọ́ ọ̀tún tó yóò fi ọwọ́ òsì jẹ́ wá fi ọwọ́ sorry tó bá lè gbé ọwọ́ ọ̀tún yes yóò máa fi ọwọ́ òsì jẹ́ wá máa fọwọ́ ọ̀tún ṣe kí ni yóò máa fi sọ̀pọ̀tì rẹ̀ bó ṣe ṣe nù. bọ̀ tí ìrẹ́ pé ń dùn yàn èèyàn lè fọwọ́ ọwọ́ òsì yàn pé ń gba mínísà ìlú mi lè fẹ́ máa jẹun wá fẹ́ mú mi ọwọ́ àmàlà àti ewédú eléyìí wrong tó ti gbọ́ tí a pàwọ́ òdùn tí wọ́n ń fọwọ́ ọ̀tún jẹun the same ọwọ́ ọ̀tún tọ́wọ́ fi ń jẹun náà lọ́ọ́ fi gbé kọ́ọ̀pù rẹ bí kọ́ọ̀pù bá dọ̀tí jẹ́ kó dọ̀tí tọ́tọ́ bá jẹun tán kí lọ́ọ́ ṣe ìyẹn ó fọ̀ ọ́ nù àbí tí bẹ́ẹ̀ máa ń fa abọ́ lẹ́yìn tí yẹn bá jẹun tán ṣéyìn tí ó ṣe clear àbí péyàn bá ń jẹun lọ́wọ́ àpáwọ̀ ọwọ́ ọ̀tún ó dùn ọ̀tún nítorí wípé ní àmàlà ń bẹ lọ́wọ́ epo epo sì ti yí lọ́wọ́ ọbẹ̀ yọ̀ ti yí lọ́wọ́ yíwọ̀n ò ní kó fọwọ́ òsì gbé omi o ọwọ́ ọ̀tún náà ni ó fi gbé kọ́ọ̀pù omi náà ni ó fi mú tí kọ́ọ̀pù bá dọ̀tí ilé ìdájọ́ ó ti sáré pọ́nwọ́lá. so naam. وعليكم السلام وإياكم اللهم إياكم اللهم وإياكم in اللهم آمين aleykum salaam wa rahmatulah ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ fún observation yín bó sì ti rí òun náà nù wá wípé Umar bin Khattab radiyallahu ta'ala anhu ní pé innama yunqadu tunqadu ọ̀rọ̀ islam urwatan urwa. من nasha في islami ولم lam ya'rifu al-jahiliyya bí wọn bá ń lòun ṣe islam tí ò bá يو opposite islam yóò ó likely kó sí islam náà ṣe nínú ẹlẹ́ẹ̀kejì gbogbo tí èèyàn bá wá fẹ́ ṣe nínú islam ìmọ̀ ni àkọ́kọ́ ẹ rí i pé nígbà tí ọlọ́run fẹ́ gbé òjíṣẹ́ ńlá muhammed sallallahu alaihi wa àkọ́kọ́ fẹ́ẹ̀lù amur command statement inú Quran àkọ́kọ́ rẹ̀ tó kọ́kọ́ sọ̀kà rẹ̀ fún but àkọ́kọ́ anything tó kọ́kọ́ sọ̀kà fún àwọn sọ̀rọ̀ read read ló sọ pé ní ìwà mímọ̀ gangan ni foundation is Islam ìwà in fact aláwọ̀ kọ́sán professor uh, mẹ̀rinọ́mà wọ́n máa fi sọ alẹ́ sàn rè ọ̀gá sì ti máa ń pè mí títí dèsí nǹkan kò sí nígbà wọn ẹ mà nínú yunifásitì àwọn èèyàn ọmọ sọdẹ́ǹtì wọn làwọn fẹ́ sí kíníkan kíníkan kíníkan no àwọn ọkọ̀ fún un ní ìwọ náà kọ́kọ́ lọ kà á so kọ́ mọ where are you coming from and where are you going and why tó fẹ́ choose eléyìí why tó fẹ́ denounce it tó ti ń bọ̀ why tó fẹ́ wá bí so you feel we on a clear picture nǹkan tó fẹ́ fẹ́ ṣe nínú sahih bukhari imam bukhari rahimahullah a rí i pé ó create chapter kan tó pè ní báábùn al-ilmu qabla al-qawli wal-amal before kéèyàn tó lè sọ nǹkan kan àbí kó tó lè ṣe nǹkan kan gbọdọ̀ wáyé mọ̀ so anything tí wọ́n bá ti wá ń ṣe pàápàá jùlọ islam tí wọ́n bá ń practice láì ní ìmọ̀ yóò ṣe mistake àṣejù ó wọ̀ àṣejù yóò padà wọ̀ ọ́ òun náà ni so bẹ́ẹ̀ ti sọ ọlọ́run rà ẹ̀kọ́ ọlọ́run tẹ̀lé tó ní kó máa tún dínkù nísìnyí mi ò torí mi ò ní interaction pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn irú àwọn ṣàbábọ̀ bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó le gan ẹ pé kò fẹ́ẹ́ sẹ́ni tí tó là ń bẹ̀ kò sẹ́ni tó là ń bẹ̀ ṣẹ́ra àwọn wọ̀nyí àìnímọ̀ àti àìníládàbí wà fún wọn àìnímọ̀ àti àìníládàbí hadisu huwayiso àti muhayiso hadisu kọsáàmù hadisu tó gùn ni onímọ̀kàtà fẹ́ lónìí wípé ni èèyàn máa ń gífò respect fún ìmọ̀ àti ọjọ́ orí àwọn méjèèjì ń wọ́n pa ìyá wọn so wọ́n á fẹ́ rojọ́ wájú àníṣọ́ sálàm ọmọ kékeré ló wá ta pẹ́ẹ́rẹ́ ló bẹ̀rẹ̀ ẹjọ́ ó ń ṣe ọlọ́sọ̀lọ́sọ̀lọ́ bíi pé àyíwọ̀n akíbar talàgbà náà méjèèjì báyọ̀ léyìí nìyẹn níbi ní kó jẹ́ kó eléyìí ó sọ̀rọ̀ àgbà ní ọjọ́ ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàbábù lónìí so wọ́n ṣàfẹ́kù ládàbí ládàbí pé lágbájá jù mí lọ wọ́n ṣàfẹ́kù ẹ̀ tẹ wọ́n tún wá wọn ò tún wá wọn ò mọ tá ń pè ní ìmọ̀ wọn ò recognize ìmọ̀ pé ìmọ̀ ìmọ̀ ní wọn mọ tá ń pè bẹ́ẹ̀ so rárá pé méjì méjì ọ̀lẹ́mọ̀ rọ̀ pé ló fà á ìní wọn bàtà lómi ò fà á máa ní jùrà jùrà uh, courage àti máa máa lóhun àṣẹ́sì àwọn onímímọ̀ of course a a claim inviolability ẹnì kankan ò pé lágbájá pé is inviolable no kò sí máa assume àyàfà àwọn ànábì ọlọ́run ọba but àwọn kan náà àwọn àfa àwọn táwọn náà ti mọ̀ wàlẹ́ ọlọ́run ti ṣàánú wọn dé stage kan wípé kejì pé wọn lè ṣe mistake but tí wọn bá ṣe mistake gan kì í ṣe aláhàwá and mistake wọn gan náà sì ni yóò sì ní reliance tí wọ́n ṣe ìbápẹ̀jú yẹn pé àwọn àsìkò kan pé ní àwọn ọmọ kan rádàrà stafọ́ládé kí wọ́n pè wọ́n rádàrà láì dìwé tẹ́lẹ̀mí ọmọ sọ wípé ní irú àwọn àfáà wa Professor Abdulrasaq Majid Alaro tí wọ́n pè ní àwọ̀ owó oníṣòwò ẹ̀wọ́ ní àwọn nǹkan kan tí òun náà ò tí ah, subhanallah alazim mo sọ kéde pé ìdí àwọn ẹ̀sìnmà fáǹsì ẹ̀sìnmà no but ìdí ẹ̀ka àwòrán ni pé ní ṣẹ̀mọ̀ yorùbá sọ pé ní ẹni tó bá máa yí wúrà so téèyàn bá nímà kò lè recognize ìmà ẹni tó bá nímà sọ pé ah lágbájá ìmọ̀ ni when Professor Alaro was undergraduate student uh, forum kan bẹ́ẹ̀ tá máa ń ṣe láti Africa uh, eh, uh, eh, lajina to dawa Afrikiya but àwọn ìjọ ìgbìmọ̀ kan ló ń ṣe ní Saudi Arabia wọ́n invite àwọn Muslim scholars láti Africa fún wọn camp on àwẹ̀ nígbà náà so wọ́n invite fíìsì wa fíìsì university wa ń gbà wọn so Professor Aláró ní fees ní kó lọ represent àwọn níbẹ̀. yes. Okay. Lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, so mi ò ní fẹ́ dápọ̀ àwọn afọ́wà láti Saudi but nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn sàbáàbù tí wọ́n kà wípé ní wípé ní àwọn ni àwọn ni mufti àwọn àwọn ni mufti àwọn i can tell you categorically àwọn méjì nù wọn cosmate not only cosmate classmate prof ni wọn and none of them none of àwọn méjèèjì to graduate pẹ̀lú second class upper is it simply because this one is black and this one is white àwọn méjì wá ní àti dé nàìjíríà rí sàmì èjì wá ní kò sígbà tí wọ́n tí wọ́n rí prof wọ́n kọ̀ bá làwá tí lábàbá kọ̀ bá làwájú èèyàn lára àwọn àṣà aláròwá ni pé táwa fẹ́ respect pé ẹ jù mí lọ wọ́n kì í síwájú yín sàmì èjì ó kì síwájú prof. so mo sọ eléyìí kẹfì fà mọ but àwọn eléyìí táwọn sọ yìí with all due respect bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn afáwọn tó kù o gbogbo àwọn tó kù ẹrí tán bá lọ́yìn yẹn gba phd ní jamiu islamiyya kì í ṣe by chance o ọlọ́run ṣàánú rẹ̀ a lè sọ pé ní ó qualify kọ́ kì í sọ̀rọ̀ kó qualify kọ́ ọ̀tọ́ ọlọ́run ṣàánú ẹ̀ yóò ti ní àwọn nǹkan kan tó ṣe pé àwọn delegate kan tán wá two thousand and what no nìyí àtàwọn aládùúgbò sí BUK I think either 16 or 16, I think. So àwọn yìí ń àwọn méjèèjì cosmate mi ni wọ́n. So but àjọ ìkànnù wọn àjọ ka secondary level ni then àwọn tó first second third degree àjọ ka ni àwọn wa Nàìjíríà so wọn wọn fún refresher course ní Kano wọn wá ń sọ fún àwọn tó host wọn àwọn and co wípé àwọn máa wọ kíláàsì but any activities lẹ́yìn kíláàsì àwọn ò ní lọ until ìdájà Sheikh Abdul Wahab wọ́n ti tí mi ò fi dé of course ká tó máa bọ̀ gánà ti invite nípa àwọn bọ́ wọn so but àwa náà ní program ní ní school gbà náà tí wàá láwọ mi so sáà láti try àti máa dé ibì kan kọ́tọ́ ìpínlẹ̀ mọ̀rẹ́bí kú mo fẹ́ fààyè ní pé àtàwá débẹ̀ nínú àwọn shabab táwọn sọ pé ní àfi tíṣe ò bá dé tíṣe ò bá dé tíṣe ò bá dé èmi ti wá dé àpẹtẹ́mi ti lọ mi ò gbé mọ́tò lọ mi kà wọ ọkọ̀ èrò ni tòmí sì kà kọ́ báàgì mi jẹ́jẹ́ mi bíi àlùmájìrì alọ́m mo ti wá wà níwájú hòtẹ́ẹ̀lì òun nígbà kéèyàn wọlé ọ̀hún ti ìdá pẹ̀lú iv àbí sọ wọn wá ní káwọn kan sọ nítorí náà ti jáde èmi náà ń rí ibọ̀ ìgbà tí mi ò mọ òun náà mọ̀ mí ó lọ tún lọ tán padà ó tún wọlé a tún pè mí pé mo mọ amúnúwà ẹnu géètì ó tún jáde so gbà tó wá jáde bọ̀ òun gbà ló sà ń pè èmi náà ṣe rí kọ́ọ̀lù mo ń pìkẹ́ òun wọ́ọ̀ṣì mi náà ń wọ́ọ̀ṣì ẹ̀ fàtàwá lọ́dọ̀ ṣe kò in fact kò sì believe gan pé mi ni fàtàwá lọ́dọ̀ àwọn tọ̀hún á ní pé kí n dúró pé kò ń lọ pè wọ́n wá pè sí èmi nàbí mi kọ́ fàtàwá dé ata wọ́n á ń bi wọ́n lójúmọ́ ni pé aláàdáwà ṣe é ṣe kò dáhùn sọ náà ni wọ́n lọ pé ni náà pé kò ní iye fún múlẹ̀ àìlmà so asa lọ àtàwà tóbi wá rí gbẹtẹgbẹrẹgbẹ gbanáṣẹ abẹrẹ gbogbo bat kódà gọvnọ ti invite wọn Ganduje kí ló ń pọ Ganduje àwọn ènìyàn Ganduje ẹhẹn ó sì ọ̀nà àdúrà kó náà ní first ten ọ̀rẹ́ wọ́n ti invite wọn lápá àwọn òní lọ́n ti tó bá dé bàtà padà wá sí máa bí pé kí ni kí wáì tí tọ́mí sọ ó ní pé ó jọ̀ ń lójú pé àwọn àbáwá láti Saudi wọ́n á insist wọ́n ní bọ̀tí pé ẹ̀kọ́ tó ń kọ́ ń bẹ̀ ni wípé àjẹpá àwọn àpá tiwa náà nàìjíríà onímọ̀ ni wọ́n. so àwọn wọ̀nyí wọn ò ó wà very very painful very painful but ìmọ̀ràn tẹ́ sọ láì ìmọ̀ràn tó dáa ni and that is why àwa bàtà bá di bàtà ká tó bẹ̀rẹ̀ mọ́sálásì mágàjì òrùlé mẹ́ta àti àpá eh, àtàǹkìràn fún wọn gbogbo wọn pátápátá then later àti àtọ́ agbá kóyá nípa méjì àmọ́kànlá ni ẹ̀rí gbogbo náà wàgbà táwọn ń ṣe kìíní so nǹkan táwọn pè ní dáwà nù ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ń ti báwọn ará maka àti ilé jáde kún maka náà kò dì sóhun wọn náà kò ì sépèlé wọn ṣàwọn nǹkan tọ́lọ́run sọ maka dà lónìí fáwọn mùsùlùmí so pẹ̀lú ògo ọlọ́run ọba abẹ́lọ́run àtàwa àtàwọn náà kọ́lọ́run kó kọ́lọ́run sàlékún mọ̀ náà wa àti ìmọ̀ràn plan wípé ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ṣe ziyara àwọn amagaji kọ́ra wọn kánú kánú wa mo nìkan níjẹ́ òní àìdọ́nù bóyá ara àwọn community àbọ̀ nǹkan so táwọn jòkó níbẹ̀ òun so àwọn èèyàn ti ń our state fáwọn èèyàn náà ti ń wá so wọn náà ń through discussion àwọn ẹlẹ́mìí náà pé àjẹ́ pé kì í ṣe àwọn eléyìí yàtọ̀ fún fún àwọn then ẹ̀ẹ́fì sì ni wà yóò padà yóò padà yóò padà dúró ọ̀tún tó dá ni pé àwa ṣàbáàbù sunna ká fi ẹ bíútì ìsìláàmù hàn dáwà òun ṣe ọlọ́run ọba yìí tó pọ̀ nú ẹ̀ pẹ̀lú wà ni pẹ̀lú wà òun náà ni so nǹkan tẹ́yìn ó fi ìwà ṣe ó pọ̀ ju tí ó fi ọ̀rọ̀ sọ bí kọ́kẹ́ tó lè sọ̀rọ̀ ìdáfẹ́yìn invite ti gan ó gbọ́dọ̀ kọ́kọ́ gbà kó kọ́kọ́ rí yín nírìí pé ní ẹ̀ka ń kún èèyàn ọ̀tẹ̀ntẹ̀ sálámà sí tẹ́lá tẹ̀ fápá kéèsì rẹ̀ ṣé ẹ wà pé bọ̀dá وسهلا وسلم وجزاكم الله كل خير وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه وسلم السلام عليكم ورحمه الله